يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا الحمد لله الذي خلق الجن والإنس لعبادته وحده لا شريك له والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبه في الله وضاء الله أبا ẹgbẹ́ àlìjẹ̀mí ó ti dáwọ̀ ọmọ èèyàn ọwọ́ pọ̀wọ́ lẹ́sẹ̀ ká máa jẹ́sẹ̀ fún ọlọ́wọ́ bá aláàtọwọ́ sàwọ́ sínú àwọn tó dáhùn nínú àwọn ọmọ èèyàn àwọn àlìjẹ̀mí tí wọ́n dáhùn àwọn náà bẹ láàrin wa táwọn náà tí wọ́n ń bọ ní ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí gbogbo àwọn àjẹ̀mí tó bá dá gbogbo iṣẹ́ dáadáa táwọn ènìyàn tó dá bá ń ṣe láti wọn làwọn náà máa ṣe ọlọ́wọ́ bá tẹ́wọ́ dáwọ̀ àtàlìjẹ̀mí tó wá fà wá sí kò ń gẹ́ ẹ̀sìn nínú àwọn èèyàn àbúlọ́hún àpàdà síbú àpàdà síbú àmájọ ọdẹ́ni kọ̀ọ̀kan wa adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará lè àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jẹ́ kúrú òun náà lọ́rọ̀ tó bá ní alukur'an gbogbo tó bá ti dálẹ̀ tí wọ́n ń pè lọ́sìn fún wa táàrà kọ́ lẹ́nu kọ́rán tàdísì wọ́n ń pè lọ́sìn bídíà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ń pè lọ́sẹ̀ káwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó kún ọmọ ọlọ́gìrì lọ́bẹ̀ ẹ máa jẹ́ adúbẹ̀ bídíà àná ni kọ́lọ́n mọ́ sọ̀rọ̀ náà kọ́lọ́ wọn tó ń bẹ́lẹ́kọ̀ àná náà kọ́lọ́n bọ́ sọ̀rọ̀ fún wọn mọ̀nà ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa. ọ̀run ọ̀rọ̀ mi ní ìlú wa òkèhò ní abẹ́ ah, Ọ̀yọ́ state mo kí wa kú kalẹ̀ ọ̀bẹ̀lẹ̀ ọ̀la nínú àmọ́ rẹ̀ fún ẹni kọ̀ọ̀kan wa ọbẹ̀ lórí ẹni tó jẹ́ olórí ìlú àti gbogbo àwọn àlùfáà àti gbogbo àwọn ẹni rẹ̀ lọ́kùnrin lóbìnrin kọ́lọ̀ wọn mọ́sá wọlé agbára àtàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sá ìgbà ìbádà wa kọ́lọ̀ jẹ́ láti bọ̀kan dáadáa àálẹ́ ni wọ́n ṣọwọ́ àti ẹni أنواعهم ومداخلهم والوقاية منهم èyí tí afẹ́fẹ́ ìbánisọ̀rọ̀ nírọ̀ lẹ́yìn òun náà ni àgbáláyé الجنة àlìjàmí àwọn èṣù nínú wọn ìyànà mélòó ni wọ́n pín sí àwọn ọ̀nà yìí ni wọ́n máa ń gbà wọlé sọ́mọ èèyàn lá tí wọ́n fi bá tọ́mọ èèyàn jẹ́ èyí ni àwọn àlìjàmí burúkú lẹ́yìn náà bóra fẹ́ sọ́ra wa níbi aburú àlìjànú alamulikin ẹ̀rọ miami nínú ẹ̀sìn wa àgbáláyé àlìjànú mínàlẹ̀ alami àgbáláyé kan nínú àwọn àgbáláyé tọ́lọ̀ndá alamun alamun ayin alamun àgbáláyé kan yẹ alalamun òun náà ni àwọn àgbáláyé tọ́pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ nínú àwọn àgbàlá ayé tó tún wà náà ní alamul malaika àgbàlá ayé àwọn malaika lẹ́yìn náà alamul ins àgbàlá ayé àwọn ọmọ èèyàn tá a jòkó lẹ́yìn lẹ́yìn náà alamul hayawan àgbàlá ayé àwọn ẹranko gbogbo alamu alamu alamu ta kàyé mudabbiruha wa rabbuha huwa Allahu jalla jalaluhu ẹni tí ń darí gbogbo àgbàlá ayé yìí pátá àti alamul jin àti alamul ins àtàálẹ̀ mọ̀lẹ́mọ̀lẹ́ àyíká àtàálẹ̀ mọ̀lẹ́hàyàyàn wọ́n Allahu jalla jalaluhu òun náà ni ọba Allah ọlọ́wọ́ bá láti rọ́ yàrá rẹ̀ náà al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní alhamdu lillahi rabbil alamin ọ̀pọ̀ fún ọlọ́wọ́ bá ọba tí ń darí gbogbo àwọn àgbáńlá ayé tọ́pọ̀ rẹ̀ tọ́pọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá tóbi pẹ́jọ gan ara títóbi rẹ̀ náà a máa máa tá a bá ti ń rí títóbi ń tọ́ dá gbogbo àwọn àgbàlá yìí wọ́n ṣe tọ̀tọ̀rì tí ò lókun yìí ọlọ́run mọ̀ fún gbogbo ẹ̀ ọlọ́run ní ń darí gbogbo ẹ̀ ọlọ́run nímọ̀ nípa gbogbo ẹ̀ èyí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé ilé ìwòrán náà ní alamul jinn alamul jinn ní gbogbo àwọn tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí òdodo kalẹ̀ lè gbà pé àwọn àlìjànú wà àwọn náà sì ń bẹ wọ́n lágbà ńlá ayé tiwọn náà la àwọn kan àwọn ní kò sálìjànú wọ́n ní torípa àwọn òrí wọ́n ní sin is believing nígbà wọn bá rí òun náà làwọn gbàgbọ́ nígbà wọn bá ti rí àwọn ògbàgbọ́ àwọn afọ́ wa ní àìmọye tí ọlọ́wọ́n bá aláàdá tá a gbàgbọ́ tá a sì rí ọpọlọ wa làákàyè wa àgbàgbọ́ àbágbàgbọ́ làákàyè àgbàgbọ́ àbágbàgbọ́ àgbàgbọ́ àṣírí atẹ́gùn àgbàgbọ́ àṣírí bẹ́ẹ̀ bá ní ìdóhùn bá rí nìkan lòun gbàgbọ́ akàní ọ̀dà kọ́fọ́wọ́ mú kí ní àìtọ́sàn tí tọ́wà lókè yìí ìtọ́lá wa sọ fún pé iná wà ń bẹ̀ òun sì ní kò sí nọ́mbẹ̀ torí pé kò rí iná yẹn ọlọ́run mọ́jà wọ fọwọ́ mọ́dú ẹ̀ ẹni tó bá lè wọ̀n gbà pálí jà ní bẹ̀ òun láti ẹ̀kọ́ wá sí kíní kọ́ wá fọwọ́ mọ́ àìsàn wò bóyá iná wà ń bẹ̀ àbí òsì iná torí àrí iná àmọ́ àgbà pé iná sí kíní iná ń bẹ lára rẹ̀ ẹ̀rọ máa yá mi ọgbọ̀rọ̀ mọ́gbàgbọ́

dandan ní kéèyàn gbàgbọ́ téèyàn bá gbà pálíjà ló ń bẹ wọ́n ní bígbà tí èèyàn sọ pé òun ọ̀gbọ́ lọ́hùn bọ̀ ẹjọ́ bá ti gbà pálíjà ló ń bẹ ọ̀gbà Al-Qur'ani gbọ́ ẹjọ́ bá ti gbà Al-Qur'ani gbọ́ kò gbọ́ lọ́hùn bá gbọ́ Allah subhanahu wa ta'ala khalaqahum lẹ́hàyà ọlọ́run dá wọn nítorí ìdí kan ọlọ́run dá wọn nítorí ìdí kan tó ká máa wá sin ọlọ́run ọba aláàánìkan lórí ilẹ̀ bọ́lọ́run ṣe dá àwọn àtàjẹyàn náà káwa náà ká máa sin ọlọ́run lọ́lọ́run ṣe kó gbogbo àpapọ̀ nínú àyà kan sọ́dọ̀ zariyat àyà 56 a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ọba ní ìdá àlìjẹ̀mú lásán àtọ́mọ èèyàn àbíká wá sí ìlú ọlọ́run nìkan àlìjẹ̀mú ọ̀hánbẹ̀ àbí ọ̀hánbẹ̀ ọlọ́run náà ọ̀dá àlejànú lásán àtọ́mí èèyàn àti kan wá sùn ìta ń gbọ́yé ni pé ọlọ́run bá àlejànú ó sì dé èèyàn nítorí kan lè wá sùn ẹni bá ní kò sálejànú ó ti pè áyà yìí nírọ́ bí wọ́n bá pè áyà lọ́ọ̀ nírọ́ á kú orúkọ rẹ̀ nínú Islam ẹ̀yọ́ máa yá mi nínú Islam ọlọ́run bá ní yá máa aṣọ́dá lè jẹ́ ní wọ́n èèyàn ọlọ́run bá ní ẹ̀yọ́ ọmọ èèyàn àtẹ̀yìn àlejànú alẹ́múyá tí kúmúrúsọ́lùmí nǹkan sáwọn ara àwọn òjíṣẹ́ ara wọn sí ní lọ́kù ṣúnà alaykum ara ti tí wọ́n wá ka àyàwà fún yí tí wọ́n wá sàlàyé fún yí àwọn nǹkan tí ẹ wá ṣe láyé nínú ìbádà ìtọ́lọ̀ ń parí lásìkò wá ṣe sọ́kùnrin àdáhàm àyàwà ń tààtì wọ́n mú mú kẹlẹ̀ fún àyà yìí já mà yí Quran seventy two sort of chin sílẹ̀ àwọn àlìjẹ̀nu kí àwọn àná sálìjẹ̀nu torí pé wọ́n rí nígbà láwọn wá sọ bọ́wọ́ àgọ́ tó ṣe ń tẹ̀lé ní mùsùlùmí ọ̀rọ̀ àlìjẹ́nà olùsùsẹ́ àlìjẹ́nà ọlọ́ọ̀bá lẹ́wà olú sáré olùsẹ́ sáré kọ́mọ́bà ìdíyánú sáré ọlọ́run lọ́wà kí wọ́n adé tó gbàgbọ́ àlìjẹ́nú wà ọlọ́ọ̀bá alákòó mọ̀ fìyà sínú àwọn ìjẹ́ ọkọ̀ sálìjẹ́nú àwọn bẹ́lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa gbogbo àtàwọn à ń sọ pé àlìjànú bẹ àwa ni wọ́n máa ń pè ní ìjọ alálìjànú ìgbà àwọn náà ti tún lọ bí wà sí àwọn ìjọ alálìjànú níjọ́ kan wọ́n wá béèrè lọ́wọ́ àwọn èèyàn kí náà gbà lórí pẹ̀lú ẹ wọ́n ní torí àwọn òbílí fi pé àlìjànú ṣe kí ni àlìjànú wa àwọn náà sì ń kẹrin wọn kàtí mara rùn ó sì ń kalu Kùránì ọlọ́wọ́ bá ní kó lè owó fi yá ànábì sọ fún wọn pé owó fi yá iláyà wọ́n sọ sí mi anna òsítàmà anáfàrún àwọn ìjọ kan nínú àwọn àlìjànú wọ́n tẹ́tí sí mi nígbà wọ́n gbọ́ alìkùránì tán faqalu inna sami'na qur'anan ajaba wọ́n wá panu kò pé ah, a ọ̀rọ̀ ta gbẹ́lẹ̀ ní kùránì tí wọ́n kà fún wa ìmọ̀nyẹ́ àwọn ògbẹ́rọ̀rọ̀ bẹ́ẹ̀ rí suratul jinn ara alákọ̀ọ́kọ́ òun náà lọ́wọ́ ẹ̀rọ mọ̀lá mi ajẹ́ pé anábọ̀ Muhammad sallam ọlọ́lẹ̀ ka alìkùránì fáwọn àlìjànú bó ṣe kà á fún àwa ọmọ èèyàn الجن سموا بالجن لجتنامهم أي استطارهم عن العيون àwọn àlìjànú tá rí rí wọ́n máa ń pè wọ́n ní jìn àlìjìn ni wọ́n máa ń pè gbogbo wọn kí ló dé tó wọ́n sọ wọ́n ní àlìjìn wọ́n ní torí pé lígìtì náà ní hìn lísìtì táàrí hìn torí pé ààrẹ wọn àìrí wọn ẹlọ́jẹ́ kí wọ́n máa jẹ́ kí ni kí wọ́n máa jẹ́ àlìjànú ojú ò lè rí wọn ní ànábì Suleiman alayhi salatu wa salam tí ọlọ́run bá aláàfi dá lọ́lá ọlọ́run fi dá lọ́lá ọlọ́run ní ẹ̀wọ́n mẹ́yàn innahu yarakum huwa wa qabiluhu ọlọ́run bá ní ìbìlísù tó jẹ́ ọ̀gá wọn ọ̀gá àwọn àlìjànú ní ìbìlísù àárín àwọn àlìjànú ní ìbìlísù wà òun ló wọ́kàbí ìlúkù àtàwọn ọmọ rẹ̀ nínú haitu látara ọmọ hàn amẹ́yìn olú ọ̀rá wọn a jẹ́ pé ẹ̀dá kàtọ́lọ̀ ń dáni táà lè ṣe kí ní táà lè rí àmọ́ tí àlìjẹ̀nú bá yíra padà tó bá di ẹ̀dá mi olórí àlìjẹ̀nú lè yíra padà kó dájá dúdú ó lè yíra padà bí olú èyí tó wá gbé ṣàká ṣàká tìlù lọ́dọ̀ àbúrò rà tábùrò rà bí mú tọ́lọ́wọ́ sọ fún ànábì láàárọ̀ pé ìwọlọ̀ wọ́n jí ní zakato lè fitiri bí tó fi ní káàbù ìrọ̀lá oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi wọn ní padà wá má ẹ̀rù pé ìrọ̀lá padà séèyàn àwọn bá lè jẹ́ àdúgbò rí ga ọlọ́ọ̀lá lórí olùkọ̀lùchínú mìnàdáà ọlọ́ọ̀dá ọlátara aná ọlọ́ọ̀lá amọ́lọ́nà alukur'an olùwọ̀lùchánú ọlọ́kùnrin omi kọ́bì mìnàrí samum ọlọ́ọ̀bá ní adálijànú síwájú ẹ̀yàn mẹ́yàn adẹ́gbà àwọn tó dáwàá obìnrin wọn bá kọ lẹ́kítọ̀lù jìnnà ó ti jìnnà síwájú ó ní wàlẹ̀ ìnsà ó ní wàlẹ̀ jáàmì kọlọ̀kọ̀lá omi kọ́dùn ọlọ́wọ́ bá ní àti dá wọn síwájú yí ní náàrí sàmọ́ọ̀mù látara iná tó gbóná láti dá wọn ọlọ́run wọ́n kọlọ́kọ̀lù jáàmì mi máàrí jì mi náàrí ọlọ́run àdá àlìjànú látara iná tí ma ń gbò fèrèfèrè sọ́tò rahman ayah 15 lọ́wà ládùn hànàfíà iná tí ń gbò tí ò ní èéfì nínú mẹ́rẹ̀ lọ́lọ́run ti dá àlìjànú ọlọ́run á dá nínú ná kọ̀ wá ní ìtumọ̀ pé àlìjànú ọ̀dọ̀ gẹ́gẹ́ bí iná ọlọ́run dá àlìjànú látara ná kọ̀ wá ní ìtumọ̀ pé àlìjànú yẹn òun náà mọ̀ wá jò káàkiri ọmọ jò káàkiri bí iná ọlọ́run bá aláàdá látara ná ó wá yí padà sí ìdátọ́ bó ṣe dá ànábì ádámà látara ẹrọ̀fọ̀ látara ẹrọ̀fọ̀ ó wá yí ẹrọ̀fọ̀ yẹn padà sí kíní ẹran àtẹ́gùn àmọ́ látara náà lọ́lọ́run ti dáhùn tí wọ́n wọ́ná àbí wọ́n ní wọ́ná àwọn afáfá mara wọn lọ́wọ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ ní pé àwọn àjànú dáadáa wọ́n wà lìjánà àwọn àjànú tí ọ̀dá tí wọ́n wọ́ná àbí wọ́n ní wọ́ná àwọn afáfá mara wọn lọ́wọ́ àmọ́ èyí tí ni wọ́ná ó ní khuliqatil malaikatu min nur nílẹ̀ ànábì sọ pé ọlọ́run dá àwọn màláyíkà látara ìmọ́lẹ̀ wa khuliqal jannu min nar ọlọ́run dá àwọn àlìjànú látara iná wa khuliqa ádámù mimma ushifa lakum ọlọ́run dá ádámù látara níta ti sàlàyé fún yín ó náà ní ẹ̀rọ fún yatanakahu wa yatanasalu àwọn àlìjànú tá a wí wọ́n máa ń bímọ wọ́n máa ń fẹ́yàwó àwọn náà máa ń bímọ huwa wa eré yín àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọṣẹ́ àwọn àlìjànú mọ́ ń fẹ́ra wọ́n mọ́ ń fẹ́ra wọn àwọn náà máa bímọ kọ̀lọ́kọ̀lọ́ àjínà aláṣùnáf ọlọ́wọ́n bá aláwọ̀ ọwá máa ń ya fọ́tò wọn bọ́ bá ṣe wù ú nígbà míì sínfún yàtọ̀rú náà fi hàwà àwọn nǹkan bẹ tí wọ́n máa fò ọ̀pọ̀lọpọ̀ àlìjànú wọ́n máa fò ni wọ́n máa fò wọ́n máa fò wọ́n sí yàtọ̀háwọ̀ ilẹ̀ kìláàb àwọn míì máa yí padà wọ́n lè di ajá wọ́n hayati wọ́n lè dejò wọ́n insani wọ́n lè dọ́mọ èèyàn àlìjínú minhum lè mọ́mínú wọn minhum lè káfẹ́rẹ́ ẹ rí àlìjánú tá ń sàlàyé yìí níbẹ̀ nínú wọn tó gbọ́lọ́ngbọ́ níbẹ̀ nínú wọn tó ya kèfèrí ọlọ́ni wa anna minna muslimun ọlọ́run bọ́lá àwọn àjànú sọ pé mùsùlùmí ń bẹ́nu wa o wa minna al-qasitun bẹ́ẹ̀ náà ni àwọn alábòsí tí wọ́n ṣe mùsùlùmí ń bẹ́nu wa faman aslama ẹni bá gbà sílámù nínú wa fa ulaika taharraw rashada òun lọ́wọ́ rí òdodo ló sì di òdodo mú wà mọ̀lẹ́kọ́ sí tún gbogbo àwọn tí wọ́n sí islam fakanu li jahannama hataba ọlọ́wọ́n bá ní àáfi wọn kó náà jahannam ó jẹ́ ìrọ̀ wípé àdìjànú tí ó chips islam àbẹ́yì tó ṣe lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n fèrí nílẹ̀ àwọn kàbá ìrìnzónà yọ wọ̀ náà sọ́tù jin aya 14 àti 15 àdìjínú àdìmúsílímù a máa rí àdìjànú tó jẹ́ mùsùlùmí a máa rí àdìjínú lè mọ́ṣíríkì àárín àlìjínú ànàsọ́rání àárín àlìjẹ̀nú tó jẹ́ kìrìsìtẹ́nì àlìjínú yahudi àárín àlìjẹ̀nú tó jẹ́ jù yahudi kọ́dà àárín àlìjẹ̀nú tó jẹ́ tìjáníà àárín àlìjẹ̀nú tó jẹ́ kíní tó jẹ́ kàdìríyà àlìjínú lè mọ̀bítẹ́dà àárín àlìjẹ̀nú tó jẹ́ oníbídíà àlìjínú àwọn àlìjẹ̀nú yìí wọ́n ní ìrántá wọ ọmọ èèyàn pín sí làwọn náà sí kíní làwọn náà pín sí balaga rasulu sallallahu alaihi wasallam risalata lahum anabi sallallahu alaihi wasallam afọ abdullahi bin mas'ud wala anabi sọ pé atani da'i aljin ọ̀kan nínú àjànú wa bá mi fadahabtu ma'ahu mo wá lọ lè bá faqara'atu alaihim alquran mo ka alquran fún wa ìtumọ̀ ẹni pé anabi jíṣẹ́ fáwọn mìíràn ó sì jíṣẹ́ fáwọn àlìjànú àfáwọn abdullahi mas'ud kọ́dà àwọn tẹ̀lé anabi lọ síbi tá anabi ti jòkó pẹ̀lú àwọn àlìjànú tó fi ka alquran fún wa a jẹ́ pé àwọn náà gbogbo òfin Quran ló di ọ̀ràn yàn ní orí wọn wọ́n gbọ́dọ̀ gbọ́ lọ́ngbọ́ wọ́n gbọ́dọ̀ máa kírun wọ́n gbọ́dọ̀ máa gbààwẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ hajj àwọn ọjà náà lọ hajj o àmọ́ àwọn onídìí visa wọn ò sì nídìí tíkẹ́ẹ̀tì torí yẹtìrú náà fìlà àwà àwọn máa ń fò nínú kíní inú atẹ́gùn ni ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa asọ́lẹ̀ una minhum fil janna wal mushrikuna wal asuna minhum ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ́nà alùkọ́ ní wọ́lákọ́dé dára anna li jahannama kathiran min al-jinni wal-ins ọlọ́run ní àìmẹ́yà àwọn tàdà sí nínú jahannam lọ́pọ̀lọpọ̀ nínú àwọn alìjànú àti nínú kíni nínú àwọn ọmọ èèyàn al-A'raf aya 179 ìbìlísù jìnní wọ́wọ́ amẹ́rù ṣayati ìbìlís táwọn bàbá wa àti ya wa ń lẹ yorùbá tó ìbílísù gangan òun ni ọ̀gá wọn àlìjànú lòun náà ọlọ́ni fàṣàjẹ̀dú ẹgbẹ́ ọlọ́run dá anábì ádámà tán tó dé kan forí kanlẹ̀ àwọn màláíkà fàṣàjẹ̀dú ilà ìbílísù ọlọ́run sì wájú ìbílísù sáàrin àwọn màláíkà ọlọ́run bá aláwa ní kí wọ́n forí kanlẹ̀ fàṣàjẹ̀dú ilà ìbílísù gbogbo àwọn màláíkà ló forí kanlẹ̀ àfi ìbílísù nìkan ní òforí kanlẹ̀ káà nàmínà lè chin ọlọ́run ní láàrin àwọn ìjànú lọ́wà fàfọ́sàkọ̀ ọ̀nà àmúrò bí i ó sì wá ya pàṣẹ ọlọ́run bá wa sọ́kìlì káf àyà 50 ó já mọ̀ pé ìbílísù àlìjànnú ni ó wá ní àwọn ọmọ rẹpẹtẹ tí máa ránṣẹ́ ọlọ́run tó wá fi àlìjànnú kọ̀ọ̀kan sàdáwò fún gbogbo àwa tí ajọ́mọ èèyàn tí wọ́n pè ní kọ̀rí àdábì kò sẹ́nìkan tí ń bẹ ayé tí ò ní àlìjànnú títí ẹ̀ tí ń bá gbé tí ìyàwó Aisha fi ń bi ànábì pé àmá ìṣẹ̀ ìtọ́ ṣé mo wá ní àlìjànú kan ni tí máa ń dà mí láàmú ànábì ní náà ọ wá ní ìwọ náà kọ́ ṣé wọn náà ní ànábì ní náà ànábì ní bẹ́ẹ̀ ni àjànú kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tèmi náà walakin Allah àánà ní alẹ́ ìfà àsìlámà àmọ́ ọlọ́run bá ti rìn mí lọ́wọ́ lérí ẹ̀ ó ti gbàfà fún mi kò lè darí èmi lọ síbi tí ọ̀dà ọlọ́run ti sún èmi kò mi aburú ẹ̀ àmẹ́yìn oyé ọlọ́run ò tí ì sún ẹ̀yìn kò mi aburú rẹ̀ tán pátápátá ẹ máa wá sọ ọlọ́run ó sì máa sọ yín al-alaqatu bayna al-jinni wal-ins tọ́ nígbà wá adébítí awí adébítí awí kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin àlìjẹ̀nú àtọmọ èèyàn wọ́n ní nígbàtí ọlọ́run bá Allah tó ní kí àwọn màláíkà fèrí kanlẹ̀ àwọn fèrí kanlẹ̀ ìbílísò fèrí kanlẹ̀ ọlọ́run bá Allah ó lè kó nínú àlìjẹ́nà nígbà ọlọ́run lè kó nínú àlìjẹ́nà kọ́ọ̀lá sọ pé ìbílísò wá sọ pé fabima aghwaytani nígbà tó ti sọ mí dó lórí burúkú báyìí la'aqudanna lahum siratakal mustaqim ojú ọ̀nà rẹ̀ tọ́tọ́ tí wọ́n gbà wà lìjánà ń jòkó síbẹ̀ thumma la'atiyannahum min bayni aydihim tí wọ́n bá ń wo wájú èmi ni wọ́n máa bá ìmọ̀ yọ wọn wọ́n bá wọ̀ tún èmi ni wọ́n bá wọ́n à ń ṣàmà ilihim tí wọ́n bá wò sí èmi ìbílẹ̀ sùn wọ́n rì wọ́n là tajidu aktharahum shakirin ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní tẹ̀lé wọ ọlọ́run èmi ni wọ́n tẹ̀lé níwájú ọlọ́run ló ti sọ bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tí ìbílẹ̀ sùn àwọn àjẹ̀nú yìí a ní wọ́n pín sí méjì àwọn àlìjànú dáadáa àtàwọn àlìjànú tí wọ́n dáa ṣẹlẹ̀ àwọn àlìjànú tó bá jẹ́ àlìjànú dáadáa kò sí alákọ̀ọ̀kan láàrin ọmọ èèyàn àti wọn tó jí pé ẹ̀wọ́n jọ máa pàdé níbi ìjọsìn tọ́lọ́run bá pa wọ́n láṣẹ kí wọ́n fi jọ́sìn wọ́n jọ máa kírun àwọn àlìjànú tó wà ládùúgbò yín ẹ máa kírun àmẹ́yìn ò ní ra wọn àwọn ń rí wọ́n ọ̀dẹ̀ nípa burú sí torí wọ́n ṣe aláburú àwọn àlìjànú tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo gbogbo òfin ẹ̀sìn tọ́jọ́ ọ̀ràn yàn lérí wa lọ́jọ́ òfin ẹ̀sìn lérí tiwọn náà àwọn àlìjànú yìí wọ́n máa gbà rẹ̀ tí bá dé àwọn máa gbà àwọn náà máa gbà àmọ́ àwọn máa rí wa àwọn ò lè rí wọn tó bá dà sùkọ́ hajj àwọn náà lọ wọ́n sì tàwáàfù wọ́n sì sáàyù bẹ́ẹ̀ náà sọ́fọ́ ọlọ́mọ́rọ́wá àti gbogbo àwọn sẹ́tà máa ń ṣe ní hajj pátá àwọn náà lọ wọ́n darí wọ́n jẹ́ hajj náà ti jìn oye wọn náà wọ́n ṣe tìláwàtò Qur'an oye àwọn náà wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe ìbádà wọ́n máa ń bẹ́ nú wọn tó jẹ́ tí ọlọ́wọ́n bá Allah ó fi ó ṣe lẹ́ni rí tó jẹ́ pé bá a ṣe lẹ́ni rí láàrin àwọn èèyàn làwọn náà ní ẹni rí láàrin wọn ìsì ń bẹ nínú àwọn àjálù yìí tí àwọn ní ìbìlísù làwọn ó ṣe kí ni làwọn tẹ̀lé wọ́n fi máa ní ṣàyátì nìlì jínì ṣàyáàtì nílì jíìnì yẹn làwọn àlìjànú tí wọ́n tẹ̀lé èṣù táǹpẹ̀ ní ibilis ṣẹlá àwọn àtọ̀hún yẹn táwọn ń ṣe dáadáa àwọn ọ̀tẹ̀lé sùn àwọn ń ṣèjọsìn tí wọ́n ni ṣẹlá àwọn tí wọ́n tẹ̀lé ibilis yìí àwọn ń bá ṣiṣẹ́ yóò fún wọn káàkiri ayé àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lára wa àwọn ṣẹ́ tán fẹ́ mú wa ṣe táàfi dé lórí ibú táàfi wọná ọlọ́run òun náà mọ̀ fẹ́ káyí alákọ̀ọ́kọ́ àlè ìṣirákù billahi fi tawhidihi wa ibadatihi an tariqil asnam ká máa ṣẹbọ lórí ilẹ̀ ọlọ́run bí ká máa ṣegi bí ká máa ṣẹrin bí ká gba òkúta gbọ́ èwo ni wọ́n ń bọ nílùú yìí ẹran mi létí ẹ̀dá fún mi máa ń gbàgbé ọ̀hẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ egúngún kí ni wọ́n tún ṣe wọ́n ti Ṣàngó wọ́n náà sọ̀sún náà tó ọlọ́mọsà sọ wọn bí aburú gbogbo ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ mọ́sà ìdákun ẹ má bá wọn ṣe o tẹ́ rí ẹbọ yẹn ìbílísù ló ṣe kí ni òun lọ dalẹ̀ a máa ṣe táàfin ní ráyè wọ ojú ọ̀nà àlìjánà yẹn òun náà ni mo fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ òun náà ni ẹbọ ṣíṣe ká máa sin ẹ̀dá ọlọ́run ta ló dá oòrùn jàmá ọlọ́run ẹ bá bi ẹni tí ń ṣe náà yóò lọ́lọ́run lọ́dà tó bá ní Ṣàngó oòrùn lọ́dára rẹ̀ adépé eré ẹ̀ ti ṣe kíni ó ti rẹ̀ nù tó bá ní oòrùn lọ́dá ara rẹ̀ ní tí ó sọ fún mi pé ọlọ́run lọ́dọ́rọ̀ tó bá ń ta lọ́dá Ṣàngó wọ́n ní ọlọ́run lọ́dá Ṣàngó ta lọ́dá fá yóò lọ́lọ́run lọ́dá fá kí lọ́wọ́ adé tí wọ́n wá ń sin ifá tó ń sin orò tó ń sin Ṣàngó tó ń sin ọba tó dá ifá àtòrò àti Ṣàngó tó sì pàpẹ́ wọ́n padà yá Ṣàngó àti Ifá àti orò kò ní padà sí kíní kò ní padà sí máa yóò wá sẹ́kù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ta ní fún ọlọ́run jẹjẹ yóò lọ́lọ́run èyí tó wá dé kó sí díẹ̀ rẹ̀ yín kọ́ yóò ní táwọn bàbá wọn ní káwọn máa ṣe tó sì jẹ́ pé èèyàn ní máa ṣẹbọ àfikọ́lọ́run kọ́kọ́ gbà látà ikú òlérí ẹ̀ kò ní láyè ronú nọ́mbà gbogbo ẹni tí máa ń pátápátá ẹ̀lẹ́dẹ̀kú tó bá yọ ọlọ́run aláàbá fún nílàáká ẹ̀yọ́ ọmọ pé ọba tó dá sánmà àti ilẹ̀ yìí tó dá gbogbo tí bẹ́ẹ̀ ó lọ yẹ kí èèyàn máa sìn nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn ẹgbẹ̀rún ọdún láàrin ànábì ádámà sí ànábì nóò kò sẹ́ni kankan tí ń ṣẹbọ àwọn ẹni ọlọ́run ọba kan lọ́kàn jáde láyé bàbá wádùn bàbá yẹgúsù bàbá yahókù bàbá násùrù bàbá ni wọ́n o àwọn àfáà ni wọ́n àwọn ẹni ni wọ́n bàbá sọ gbogbo àwọn bàbá yìí nígbà wọn jáde láìsàn ìbílísù ọwọ́ lọ lè bá àwọn ọmọ wọn pé eré àga ìjókòó àwọn bàbá yìí kí ló dé tí ẹ gbé òkúta kọ̀ọ̀kan síbẹ̀ ibi wọn ti máa ń sọ̀rọ̀ ọlọ́run ibi kálukú ti máa ń ṣe alukọ̀ tí wọ́n ti máa ń ṣe ìbáyáhàn ẹ kúkú gbé òkúta kọ̀ọ̀kan síbẹ̀ bẹ́ẹ̀ bá ń kọjá ládùúgbò yẹn máa fi rántí àwọn bàbá yẹn èyí náà lè máa tẹ̀ra mọ́ ìjọsìn bí wọn ibi ti bẹ̀rẹ̀ ibi tí bẹ̀rẹ̀ nìyẹn nígbà táwọn wọn wá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nígbà táwọn bàbá yẹn kú àwọn ọmọ tí wọn tí wọ́n wá lẹ́yìn wọn ìbílísì wà lè sọ fáwọn ọmọ yìí pé sẹ́yìn ọ̀rọ̀ àwọn òkúta tó wà láàrin ìlú ni òkúta tó ń pè ní wádù òkúta tó ń pè ní ṣòwáwò òkúta tó ń pè ní yẹgúsù òkúta tó ń pè ní násùrù òkúta tó ń pè ní wádù gbogbo ah, ah. òkúta tó ń pè ní yahoo ẹ mọ̀ pé àwọn èyí gangan lọ́lọ́wọ́ bá táwọn bàbá bàbá sìn àìsí má àìléwólẹ̀ fún má ká máa kẹ́ mọ́ máa lọ díẹ̀ má tẹ́ pàtì yẹn lọ́jẹ́ káyé yí báyé ń ṣe kí ni lọ́jẹ́ káyé yí báyé ń ṣe rí yẹn ní òjẹ́ kí nǹkan dùn má ẹwọ́ bí tó ti bẹ̀rẹ̀ ẹwọ́ bí tó parí sí fún wọn jẹ̀má bó ti di pé òrùsá bẹ̀rẹ̀ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tá ànábì Ádámù ti lọ lọ́nà wá gbé nóhù dìde pé iná àrùsálínà náà ìlà kàwùmí àná àrùsálínà kàwùmọ́kàmí kọ́bìlì àyàtí àwọn àdábùn àlè ọlọ́run wá nínú mọ́wòrán ìbílísù ti dá wàhálà rẹ̀ wàhálà tó lọ́wọ́ dálẹ̀ ó ti bẹ̀rẹ̀ wàhálà ò ní kìlọ̀ fáwọn ọjọ́ rẹ̀ kí wọ́n mọ̀ sin àwọn ẹ̀dá ọlọ́mọ ọba aláàdín ká máa ṣe kíni ká máa sìn kó tó di pé ìyá ò dé ìyá sì padà dé lóòótọ́ ọlọ́run sọ omi kalẹ̀ lókè ó sọ omi kalẹ̀ látòkè ọlọ́run ní kó mi máa jáde nsàlẹ̀ fẹ́lítàkọ̀lùmá àlà amúrin kọ̀dẹ̀kọ̀dẹ̀ ọlọ́run fi òfin pa wọ́n rẹ́ látara pé wọ́n ń bọ òkúta ẹ̀yin tẹ́ wá ń ṣe orò nílùú òkè ò ìyá ọlọ́run bọ̀ tẹ́ ẹ bá túbá ìyàtọ̀ lọ́n fi jẹ ìjọ ànábì nù ó tún sẹ́kù lọ́dọ̀ ọlọ́run ó lè má jẹ omi ó lè jẹ nǹkan mi gbogbo ẹni tó bá ti ń ṣẹbọ nítorí ọba aláàjì oyè wa ikọ́ tí ọba ti lè sílẹ̀ ìyà ní ń ṣe kí ni ìyà ní ń bọ̀ torí tẹ́ ń wá nídìí òkúta tẹ́ ń wá nídìí irin nídìí omi èmi ọ̀ma o kò gbọ́rọ̀ ẹ̀yin gbọ́rọ̀ kò rí náà ẹ̀yin rí náà kò lè gbẹ́rẹ̀ kó lódù kan ẹ̀yin lè move nínú ẹ̀yà àtòhun ta ló wúlò jù àmọ́ tí ìbìlísù bá ti dá sí nǹkan fún yàn kó bóṣe kí wọ́n sọ tó yóò ní àfa àmójúgbọ́ ọlọ́run wà lókè sánmà ìtí bàbá bàbá ti wá ní ká máa sí kíní ká máa sí lélẹ́yìn torí yín láti gbé wá sí wa tó gbogbo àwọn táà ń sin nǹkan míì ìbìlísù là ń sí kíní ìlà ń tẹ̀lé kákó olójọ́nà ìbìlísù ká padà sójọ́nà ọlọ́run kásìkò okó tó dé torí ikú ń bọ̀ kíkú bá dé ní táwọn yóò lè gbọ́ lẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwọn màláíkà wọ́n ní tó bá di jáde kìyàmà wọ́n ní àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n ń ṣe ẹbọ wọ́n máa wá parọ́ mọ́ àwọn màláíkà ìmọ̀ màláíkà ni ẹ̀yìn làwọn sí o kọlu subhanaka wọ́n láwọn màláíkà panu pọ̀ pé mímọ́ fún wọn ọlọ́run anta waliyuna ìwọ lọ̀gá wa ìwọ ni afẹ̀yìntì wa min dunihim yàtọ̀ sí ìtàwọn tó ń sìn balikanu ya'budu nàlìjínà àlìjànú ni wọ́n ń sìn láyé o akitharuhum bí mu'minun wọ́n sì gba àlìjànú náà gbọ́ suratu sábà àyà 41 ojú oyè wáyé pé gbogbo táwọn èèyàn ń sìn lérí ilẹ̀ àlìjànú wọ́n ń sìn àlìjànú kan gbé nǹkan kan síwájú wọn tí wọ́n máa lọ́bẹ̀ ni àlìjànú kankan lọ́wà ní abẹ́ àjẹ̀nú ń bẹ omi àjẹ̀nú ń bẹ lábẹ́ igi àjànú ni lábẹ́ orò àjànú níbẹ̀ lábẹ́ ẹ̀yọ̀ àjànú níbẹ̀ lábẹ́ òkúta <laughs> ya àbùdú náà lè jìn ọlọ́run ti gbàdéhùn lọ́dọ̀ wa ó ní yá bani adam láta àbúdú shaitan ọlọ́run bá ní ẹmọ́ sí èṣù iná lákùn àdéhù mubin ọ̀tá mi lè sun wà ní ibùdú ni èmi ní ẹ̀sìn èmi tí mo dá yín ní ẹ̀sìn ádà sọ́rọ́tò mustaqim kẹ́sì mí lójú ọ̀nà tọ́tọ́ tẹ́ ẹ bá ń ṣe bọ́ àjẹnú lẹ́ ń tẹ̀lé ojú ọ̀nà tó wọ́ ni kọ́lọ́mọ́jà bá wọn ṣe ojú ọ̀nà tó wọ́ o àwọn tí ó tù yé kọ́lọ́mọ́sà jẹ́ oyé wọn ọlá agbára ọlọ́wọ́n bá wa tẹ́ bá lẹ̀ ní gbọ́ ọlọ́wọ́n wa ní ìnáwó máa ń yushrik billah ọlọ́ni tó bá sòsà kan nílùú yìí tó bá jáde láyé faqad harrama Allahu alayhi al-janna kò ní sinmi láti janna o wọ́n máa wá náà ọlọ́ni inú náà lòun jù sí lọ́run wa ma lizzalimina min ansar kò wá sí ayé nìkan tí ó gba àwọn alábòsí yẹn lẹ̀ lọ́wọ́ èmi ọlọ́run tí má jù wọn sínú náà ọ̀wọ́ náà ọmọ ìyá ìwọ náà mọ̀ àpẹyẹkọ wọná nígbà tó fi ọba tó dá igi ilẹ̀ tó wà ń pa igi lásọ tó wà ń singi ó fi ọba tó dárin ilẹ̀ ọ̀ ń bọrin ó fi ọba tó ní kómi ọmọ sàn ó fi ilẹ̀ ọwá ń bọ omi ọwá gbé ọwá dáṣọ borí àti wọ àtàṣọ tó dà borí àti bàtà tó wọ àti ilẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ àtàbẹ̀ sọ́mà tí tó wà àtóúnjẹ tó jẹ́ kó tó jáde gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ló gbogbo ẹ̀ níta bá sì dá àìpè lọ́lọ́run ICC ọba adéọlá nìkan lọ́ba tá a máa ń sìn ẹ̀yọ́ miami ọ̀nà tálíjànú gbà wọlé tálíjànú tó fi dúró dè wá pé ẹ̀yọ́ mẹ́yàn àdíṣẹ́ ní sọ yín dolórí bú òun náà ni al-ista'anatu bihi fi talab ar-rizq tẹ́bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àgbàlá ayé lè ní ẹ̀rì pé ritual ògùn owó ògùn owó ògùn owó ògùn owó ó wá pọ̀ rẹpẹtẹ débi pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n ti parí secondary school wọ́n bẹ̀rẹ̀ sí wá oògùn owó yahoo plus wọ́n ń gérí ìyàn oògùn oògùn ẹ̀yọ́ màyá mi oògùn owó gbogbo ẹni tí má ti ń wa ọ fẹ́ bẹ àdìjà nínú sẹ́ kálíjànú kọ́ ràn wọ́n lọ́wọ́ kóun lè máa rówó sọ́ọ̀sùmọ̀ pé àdìjà náà ọ̀tá rẹ̀ ni wọ́n gbàgbé inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run bá ní ee ṣètọ́nà àtàwọn ọmọ rẹ̀ ọ̀tá yín ni wọ́n o ọlọ́run wá ní fàtẹ́kì rúhù àdùnwà ó ti wá pa wá láṣẹ ọlọ́run ní ẹ mú ní ọ̀tá ọlọ́run fún wa ní làbáríṣẹ́ ó ti wá pàṣẹ alhabaru wal amr ọlọ́run bá ní ṣètọ́nà ọ̀tá yín ni wọ́n ẹ wá mú ní ọ̀tá tọ́nà bá pàṣẹ yẹn gbọ́dọ̀ mọ́tẹ̀láṣẹ ọlọ́ ọ̀tá rẹ̀ lọ́wọ́ lọ lè ẹ̀dàkùn kí náà padà wá ṣẹlẹ̀ kí náà padà ṣẹlẹ̀ ìtumọ̀ ẹni pé owó yẹn ò lè rí torí pé ọ̀tá rẹ̀ ọ̀fẹ́ kọ́ dáa fún kọ̀fẹ́ kọ́ dáa fún láyé kọ̀fẹ́ kọ́ dáa fún ọlọ́run pláàni ìṣètọ́n lérí wa ni pé kọ̀fẹ́ káyé wọ́n dá kò sì fẹ́ kọ̀rùn wọ́n dá tẹ́yìn bá fẹ́ káyé rẹ̀ dá aláàlè yẹn ọlọ́lẹ̀ bẹ̀rẹ̀ pé kó fún un lárúfèkì ọmọ sàdúà ọ̀pọ̀ lẹ́ni tó mọ̀ sí la hawla wala quwwata astaghfirullah wa atubu ilayhi ọ máa ka sátẹ̀lì bá kọ́ra dáadáa máa ka ọlọ́run wa ọmọ bọ̀ láti ní ọmọ sí astaghfirullah wa atubu ilayhi dáadáa ọlọ́run bọ̀ láti ní. ẹni bá wà ń lò lè wá ìrànlọ́wọ́ pé òun ọ̀tà ọ̀dàkùn ogun tajà nílò òun nídìí ogun yẹn àwọn olóda ẹbọ lẹ̀jẹ̀ mọ́ ẹgbẹ́ mi tá ń jọ ń káàbọ̀ látàárọ̀ yìí àwọn olóda ẹbọ lẹ̀jẹ̀ mọ́ torí pé àṣìṣàánà ìbáàdà ni tọ́bájẹ́bìlá الاستعانة بالله عبادة والاستعانة wal شرك. bil-jinni shirk ẹbọ ni ká máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú pé kọ́nà wà lọ́wọ́ kalẹ̀ lówó tọ́lọ́run sì ní fábítẹ̀gù inda Allahi rizqa ọlọ́run bá ní ẹwọ́ owó wá sọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run bá alá ó ní wọ́pítẹ̀gù min fadlillah ọlọ́run bá ní ọlá mi ní ẹwà wá sọ́dọ̀ mi ọlọ́run wa man nasru illa hm, min indillah àdúrà ló ṣe tó bá ti wá sóògùn o ti bí àlìjànú níṣẹ́ pé kọ́bọ̀ ọwọ́ owó ọ̀tá rẹ̀ ló ní kọ́bọ̀ ọwọ́ náà là fún ọ kí ni yóò ṣe fún ọjàmá yóò padà sọ́dọ̀ lò sí ló ṣe pé ológun owó padà tòsí kó tó kù láyé kò sẹ́nìkan tí máa sóògùn owó tó ní padà tòsí kó tó kù láyé nítorí pé ọ̀tá rẹ̀ ló lè bá pé kọ́ràn òun lọ́wọ́ kọ́sọ̀ òun dolówó ẹ̀yọ́ màá yá bí nǹkan ṣe ń lọ yìí yóò dá yóò dáwọ́ náà lójú tí ń dán lójú náà yí pé ah súnà lókùtọ̀ yẹ kọ́ ọmọ ṣe kí ni kọ́ ọmọ ṣe gbogbo ẹni tí bá ti ń wá oògùn owó káàkiri alìjànú ló ń ṣe kíní ìlọ́bẹ̀nsẹ́ ọlọ́lẹ̀ sọfà alìjànú kọ́ràn òun lọ́wọ́ èṣù òṣìṣẹ́ ní ọ̀tá rẹ ni ìtumọ̀ ẹni pé bọ́ bá ṣe déédé àsìkò tọ́lọ́run ló lówó tẹ́lẹ̀ ló lówó tí ọba ṣe déédé àsìkò tọ́lọ́run ní ọ̀jẹ̀ eré èèyàn ọ̀jẹ̀ eré èèyàn ní padà ní kankan ọwà máa lè lówó rẹ̀ nú sáré ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ogun owó ìbí àlìjànú ń sẹ́ni o ẹni bá lè bá àlìjànú ẹni bá lè bá là ń sáré àgbẹ̀ ọlọ́mọ jésù ọlọ́wọ́ náà rọ̀ wa àbí ẹni bá dọ́tọ̀ ogun owó mọ́sílẹ̀ kí mọ́sílẹ̀ sáà mọ̀ pé èṣù ti tì sí ibi tó fẹ́ tì sí ìṣẹ́jà wa tó owó tí ò ní náà ní dín níwọ̀n torí wọ́n pa mọ́sílẹ̀ kí mọ̀ wọ́n pa ni ẹni bá ti pààyàn tí wọ́n ṣe kí ni wọ́n pa ni sọ̀fíà náà wá ṣe sìná eh, lòun náà rí kúwe ta ló ti sọ̀fíà náà wádọ̀ mùsùlùmí àlìjáná torí gbogbo kàbá èdè òṣùnú gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá pátá àwọn ìjànú ló wà mẹ́ ó rí tọ́mọ tíọ́ tọ́mọ tíọ́ tọ́mọ tíọ́ ọgbọ́ wà sí gbọ́gbọ́gbọ́ òní tẹ̀lé wà sí. àlẹ́sàádọ́ tó bí i ìmọ̀ wá ìdáàbòbò lọ́sọ́dọ̀ àlìjànú òní wọ́n ń pè ní ògùn sọ́ sẹ́ẹ̀rí bí tá a ti bá ṣẹ̀nu tọ́lọ́hún àwọn tá àgbàgbọ́ yẹ̀sìn ọlọ́run wa annahu kana rijalu min al-insi ya'uduna bi rijali min al-jinni tasaduhum rahaqa ọlọ́run ní ẹ̀rí àwọn èèyàn kàtàkàtà nínú àwọn ọmọ èèyàn eh, wọ́n sì máa wá ìsọ bi rijali min al-jinni wọ́n máa wá sọ pẹ̀lú àwọn akọ àwọn àgbààgbà àlìjẹnú tasaduhum rahaqa àwọn àlìjẹnú yóò padà wá ní sọ wọn mọ́ wọ́n tún wá kó ìpayà bá wọn sọ́tùrù jìnnà ayẹlẹ́ kẹfà tó fi jẹ́ pé tí àwọn kẹfẹ́ bá dé inú igbó àbí wọ́n dé inú dẹ́sàtì ńlá wọ́n ní ya sayida ali hadalwadi a pè wọ́ àlìjànú tó jẹ́ pé wọ́n ní olórí gbogbo àwọn àlìjànú tó wà ń bí mẹ́sẹ̀ sọ wa níbi aburú àwọn ọmọ rẹ o ìtí wọ́n mọ wínú tó láwọn nágbàgbà àlìjànú wà èyí tó fi wá pé ọlọ́run kọ́sọ́ wọn kí ni wọ́n ń pè jàmá wọ́n wá ń pè ọ̀gá àwọn àlìjànú kọ́sọ́ àwọn níbi aburú àwọn ọmọ rẹ̀ pé kìlọ̀ fáwọn ọmọ rẹ o ìní wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá tó wọ́n ní olúgbò olúgbò olúgbó àlìjẹ̀nù tó wà nígbó ni wọ́n pè ẹ̀yọ́ màá yá mi ànábì wa sọ fún wọn yí pé man nazala manzila ẹ̀yìn ẹ̀ má dàbí wọn tẹ́ bá ti sọ̀kalẹ̀ síbì kan bóyá nugbó kan àbí nílùú kan thumma qala ẹ wá sọ pé a'udhu bi kalimatillahi tammah min sharri ma khalaqa tẹ́ bá sọ bẹ́ẹ̀ lam yadurruhu shay'un hatta yaltahila min manzil dhalik ànábì ní ìkankan ò fara níyìn ní gbogbo àwọn àlìjẹ̀nù tí wọ́n ń bẹ níbi tẹ́ wáyé títí tẹ́ fi kú mẹ́ẹ̀ bá a ṣe wọ̀lú yín lókè o lánàá àti wí àwọn tó di kalimati llahi tamma min sharri ma khalaqa tí wọ́n náà bá dé lukan wọ́n gbàgbé láti wí inú gbó o lè ṣiṣẹ́ lukan o travel lọ́bì kan tó bá ti wí mẹ́ta rẹ̀ tó fi kú òní lùnà gbogbo àwọn àjẹ̀nú tó wà ń bẹ̀ wọn ò ní rí ọ́fíìsì kankan gbogbo aburú tí ń ṣèyàn nílé ayé àtàkì àtàkì tá a máa níyẹn nípasẹ̀ àwọn àjẹ̀nú tí máa wá lẹ́yìn náà òun náà ni kádàrá ọlọ́run àdánwò ọlọ́run mùsíbà tọ́lọ́run bá aláàfẹ́ fi dán o òun ò ní sábàbí kan tayọ pé ọlọ́run fẹ́ dán o ó rí ọ̀pọ̀lọpọ̀ wọn àtàkì rẹ̀ wọ́n wá ka mọ́nulé àmẹ́ni tí ó lù tó sàn ké ọkàn yóò àwọn tọ̀ lọ báyìí àwọn gun o jama ọ̀kan jò ní ilé oko kan ọlábòrò òun ó ní ẹnìkan ó lù lójú oorun làwọn bá yọ gbọ̀rọ̀ ó láwọn gun o àwọn yọ tó yọ délẹ̀ tán lọ́ba gbẹ̀mí mi àwọn wo ni wọ́n fa òun èèyàn jama àṣìráyà ah, ti láàrin amúrọ̀bà àwọn àlìjẹ̀nú ni látara àbìlò àṣàṣìbú tí wọ́n bá ní wọ́n ṣàṣeyàn wọ́n rán àlìjẹ̀nú sí yẹn nítumẹ̀ tí wọ́n náà bá sóògùn ìṣọ́ ọ̀hún bẹ àlìjẹ̀nú sẹ́kọ́sọ́ ta bá ní kí ọ̀tá wa kọ́mọba aṣọ́ géètì kí o lè kọ́mọba wọlé kí ní padà ṣẹlẹ̀ ọ̀yẹ̀kẹ̀lẹ̀ gbà nìyẹn yé báwọn sọmọ pé ó ti fara rẹ̀ lé ọ̀tá lọ́wọ́ nìyẹn ẹni tí bá sóògùn sọ ọ fara rẹ̀ lésù lọ́wọ́ ni torí oògùn ìsọyìn èsù ẹ̀ dalẹ̀ ṣíríkù ni àwọn èsù wọn sì dẹ́bọ̀ ọlẹ̀ lọ́lọ́ fi sọ fún ṣàtò jẹ́ mi pé ẹ má fàlìjànú wá sọ àwọn ọmọ èèyàn ní àwọn ọmọ èèyàn tí ọgbádùn ni wọ́n máa fi àlìjànú wá sọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣehoro oògùn tá a máa ń ṣe yẹ jama ìṣàánà tún bìrìjìn ìwà tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ ní òkè òhun bí tí wọ́n ní kiri ọmọ ọ̀fẹ́ ẹni tó wà ní London tí wọ́n bá ti rí mọ́lẹ̀ tán tí wọ́n pe ń tọ̀hún tí wọ́n tọ̀hún náà bá ní ìṣọ́ ọlọ́run ọba lára tí wọ́n bá pè é yọ́kàn sọ fún wọn pé eré kan ń fọ́hún lọ́wọ́ báyìí nígbà ètò òun padà àwọn èèyàn máa wá jó wọ́n máa jó wọ́n máa yọ̀ pé ah iná ti ṣe kíni iná ti mú iṣẹ́ ti dáhùn ìjọba fẹ́ kẹ́ mú láàrin yẹn òun náà ni pé ní tí wọ́n rí mọ́lẹ̀ wà ńlẹ̀lẹ̀ àbí kò kú ń bẹ̀ kọ́lá tó ń bá wù wọ́n tó ń bá ń bẹ̀ àmọ́ dá wa lójú pé nǹkan kan ti nàró ń bẹ̀ ó ti dé London láàrin a second ọwá náà sálìjànú kí wọ́n wá dẹ̀wọ̀n tó lè kó ṣagbárí tó fi ń fọ lérí àwọn sáré gan wọ́n yára gan mo fi ní àwọn tí yóò lọ mọ́kànlá wọn lẹ́ẹ̀kan wọn nígbà fífà àti tíkẹ́ẹ̀tì ebe kan sọ fún anábì Suleiman tó ní òun ó gbé àga valikisi wa kó tó kú òun ibi tí wọ́n sì ti gbága wa ọ̀nà tó jìnnì o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ má jẹ́ wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú kódà àwọn kan wọ́n mọ́ sí mistake wá ní àwọn àjànú dáadáa ibadala rijalala ni rí ara wá lọ́wọ́ o bọ́bá ti wí ó lè wọ náà ni o ọlọ́ náà ìbá jẹ́ ìbádà látàwọn ọmọ èèyàn lọ́bá ń pè ní ìbá sì jẹ́ ìbádà látàwọn àlìjànú dáadáa ọ̀rẹ́ rẹ̀ làwọn àlìjànú dáadáa ẹ máa pàdé ara yín ẹ máa sálámà síra yín olèmọ́ gbọ́hùn tiẹ̀ wọ́n gbọ́hùn rẹ̀ wọlé mọ́ gbọ́hùn tiẹ̀ sẹ́rí àwọn ọmọ èèyàn agbọ́dọ̀ sọ́ra kúrò níbi àwọn àlìjànú burúkú ká máa porúkọ àlìjànú gbogbo ẹni bá ń porúkọ àlìjànú ẹ̀yọ́ màyá mi kí náà padà ṣẹlẹ̀ sí ìjàmá àwọn àlìjànú padà bá lálejò gbogbo orúkọ ọlọ́run tó bá ti nínú àlùkùránì gbogbo orúkọ ọlọ́run tó bá ti bá nínú hadisi orúkọ ọlọ́run ọba yẹ ta ló fún wọn ẹ̀dá kẹrin jẹmọ́ ìbílísù ni ẹjá sọ́lẹ̀ kan náà kó tó kálẹ̀ kan náà ẹ̀ka sì dìde ká máa lọlé sí kankan ò ní ṣẹlẹ̀ gbogbo orúkọ tó bá ti yàtọ̀ tí orúkọ ọlọ́run tó wà ní Kùránì àtàdí sí ló fáwọn yẹn nítorí pé ọlọ́run ni àlìyáwó mọ̀ ọlọ́run ní ìrẹ Muhammad lónìí akimalutu lakum dinakum gbogbo tẹ́ẹ̀fì ìsẹ̀sìn pátá ara tá a fi sẹ̀sìn lórúkọ lọ gbogbo ẹ̀ pátápátá ni mo ti ṣàlàyé fún wọ Muhammad ó lè ṣàlàyé orúkọ yẹn lóòótọ́ ó wà fẹ́ẹ́ tọ́lá hashir àwọn orúkọ ọlọ́wọ́ ọba wallahu lazi la ilaha illa huwa arrahman àbí almalikul kudus salamul mu'min orúkọ yẹn pọ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ náà alukur'an ó wà náà àdìsí yasi tiru ya nígbà wọn lẹ́sìn ti parí níbo láti wá rí yá sí jẹ́kà sísù ya dámdámà ya ìlú ya tọ́mtọ́mà ya ìlú ahamusakakù aláwò yá su níbo láti rí yẹn àtọ̀dọ̀ ìbìlísù ló ti wà àníta àbátẹ̀lẹ́nu kọ̀rá àtàwà ti pè lẹ́sìn ìbìlísù ló ti kí ni òun ló mú wá ibi tá lọ́gá nìyẹn torí pé yóò gbé ojú yín kúrò níbi èyí tọ́lọ́run sọ̀kalẹ̀ yóò wá dájú yín kọ èyí tí òun ṣe kí ni tóun gbélé yín lọ́wọ́ ọlọ́run wọ́n lè láì lásìmá olóòsù náà bá dẹ̀ ọ́hù bí ha ọlọ́run mọ́ láwọn orúkọ tó dá ẹ máa fi pè mí ọwọ́n forúkọ aláàpẹ ọlọ́mọ ọwọ́n ń pe àlìjẹ̀nú àbọ̀ ń pe ọlọ́run ọba lórúkọ àlìjẹ̀nú nígbà míì àwọn míì ń pe àlìjẹ̀nú sòṣe ni yá ìfèrè ìtù yóò wù ìtọ́ kílíà àwọn orúkọ kan bẹ tẹ́lẹ́pẹ́ àwọn àlìjẹ̀nú wọ́n jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá orí méjì lérí wọn fi máa ń dàrú mímọ ya wèrè tó bá sasẹ́ yẹn tán yóò ya wèrè èyí yọmọ ìmọ̀ ọmọ gbó yọmọ gbó oyé ìmí ọmọ kọ yọmọ kọ yọmọ kọ yọmọ kọ bí àkùkọ ọkọrọ ọkọ tí ọba pẹran ìmí ara rẹ ọmọ gbóná ìmí ọmọ da àtọ̀ jáde lọ́sàn-án gan àtọ̀ ọ̀kan bẹ nínú àwọn bídí àníjọ ó lóun forúkọ yẹn tán ọ̀pá kùrìsí ìnú wọn pè ọ̀pá kùrìsí ìnú ó lóun fà àtọ́ báyìí àtọ̀ sì ń jáde lára àwọn láìróbìnrin ṣé ìsìláàmù tí wọ́n gbé wá ní ẹ̀jẹ̀ mọ́ ee kádà yá sùn mẹ́mẹ́ àdìjànú gbogbo ẹ̀ ee eh, kọ́lá mọ́tà sọ ọbẹ̀ aburú bẹ́ẹ̀ lọ́pàá tí aṣọ fi ń gbọ́jẹ̀ mọ́ aṣọ mọ̀ nǹkan tó wọn kúrò wọn gbà àdìjànú aṣọ ọlọ́pàá pọ̀ torí àdìjànú tó ní kọ́nà ọlọ́wọ́ yìnyín òun ọ̀rẹ́dì àti ọlọ́wọ́ fẹ́ kó bọ́ ni gbogbo bí tó ti dá fún yọ padà wá block nígbà tó wàrà lọ pẹ̀lú àlá tó wàrà lọ pẹ̀lú àdìjànú bídíà tálọ́dá alẹ́ jẹ̀máà gbogbo àwọn alùbídíà pátá ìbìlísù lọ́gá wọn gbogbo tí wọ́n fi ṣe bídíà yẹn ìbìlísù ló ṣe kí ni ọlọ́dà alẹ̀ àwọn bàbá alẹ̀ yorùbá ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn wọ́n ní ọlọ́nkọ́ bá wa paná adẹ́bọrẹ́ kọ́lọ́n bá wa rẹ bídíà kí ni bídíà ṣetáni ẹ̀rí bídíà ṣetáni àwọn bàbá yẹn ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún wọn wọ́n gbà pé àṣetáni lọ́dá bídíà sílẹ̀ àdébì ní báyìí lẹ́sẹ̀ ẹ̀yìn ní báyìí lẹ́sẹ̀ àbí kò níbà náà fi ṣe ní káṣí ìjọsìn tí ìbá tí wọ́n ń ṣe bá mi èyàn ti ń tẹ̀lé bídà nìyẹn bídà tó yẹn tẹ̀lé nǹkan bídà yẹn kó yẹn tẹ̀lé kílẹ̀ yẹn tẹ̀lé jẹ́wà ẹ̀hẹ́n àṣetán wọ́n ní kọ́lọ̀mbà gbé súnà náà bìgà àdúrà náà ti ń gbà bí ọgbà jẹmọ́ ìlú òkè ihò láwà yìí jẹmọ́ èmi ti dé mi ní bí twenty five years ago tí mo kàn wá kí ọ̀kan náà àwọn ọ̀rẹ́ wa ń bí súnà ò rí báyìí tọ̀ni tọ́pọ̀lọpọ̀ wa ń ṣe ń gbà náà ọlọ́run adúpẹ́ o súnà náà kọ́lọ́ mọ́tàbà gbé gajù báyìí lọ ọlágbára ọlọ́run ọba wa wọ́n ní bídíà kúlù bídíà ti ń dọ̀lá àlà kí ni ṣètò òǹfẹ́ sọ oníláwòdì ládìndàhùn òun sọ yín nù adégbétọ́ bá ti tì ọ́ síbi bídíà ẹ́ o ti sọnù nìyẹn ṣètò ní ti kí ni o ti rẹ́yìn rẹ̀ kọ́lọ́ mọ́jọ rẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa anábì ní mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́ yàmùrúnà fọwọ́rọ́dùn anábì ní gbogbo ṣẹ́tẹ̀yìn bá ṣe tí ọba sáṣẹ wa lérí ẹ̀ ìpé àwọn aláníkẹ́ ṣe ànábì ni wọ́n dá padà o lọ́wọ́ sí ìwòjọ́ sùn tó bá ń ṣe dáadáa sọba súnàmù tọba bá súnàmù ìbá àmọ́ kékeré oníkọ́ ọmọ ṣe o sórí ìdí ọba súnàmù ìbá àpọ̀ rẹpẹtẹ má bá wọn ṣe torí wọn ní padà gbà lọ́wọ́ rẹ̀ wọ́n kàn béèrè pé yìí tó ṣe yẹ tálàfẹ́ránṣẹ́ ọ yìí ṣe yẹ kọ́ wá ní àárín àwọn bàbá ni wọ́n ní ká máa ṣe akàrò pé yọ̀ da òfò ni o kọ́lọ́mọjà bá wọn ṣe ẹ̀yọ́ máa yá mi nínú àwọn iṣẹ́ tálìjẹ̀nú fẹ́ ṣe lára àwọn ọmọ èèyàn òun ni pé ó fẹ́ dá wàhálà lẹ̀ nínú sẹ̀mí wa especially marriage wa fayata alamuna minahuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi sihr ó fẹ́ ya ọkọ àtaya ọlọ́run wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sihra àwọn àlìjànú àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn ní síhìrù wọ́n ni Iblis yẹ́bù ansàràyà yóò gbé àwọn ọmọ rẹ̀ dìde láàárọ̀ yóò ní ẹlẹ́ dayérú ọyẹ ẹlọ ẹlẹ́ bankan jẹ́ tí wọ́n bá dé lọ́wọ́rọ̀ lẹ́wọ́n máa fún lábọ̀ anábì ni ẹni tí ó súnmọ́ ìbílísì jù òun náà ní kíni òun náà lẹ́ni tó jẹ́ pé má tàdákùtù àtàfàrọ́kùtù bẹ́ẹ̀ náà wọ bẹ́ẹ̀ mọ̀rà sí i ìfilẹ̀ lẹ́ni àgbà tí mo ya ọkọ̀ àtayà lérí ọ̀rọ̀ tí ó tó nǹkan ẹ máa ṣẹ̀fẹ̀ ń gbà mí ẹ̀fẹ̀ yóò ló ṣe jẹ́ pé nínú àwọn pírójẹ́tì àlìjànú tí wọ́n fẹ́ ṣe lára wa òun ni bí a fi kọ̀yàwó tíyàwó náà kọ̀kọ̀ lẹ́ẹ̀kan máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn sisters a ní sàmú alẹ́kùn mo fẹ́ ṣe kólò mo fẹ́ ṣe kólò mo fẹ́ ṣe kólò mo ní mo fẹ́ ṣe kólò kí ni wọ́n pè báwọn olóhùn fẹ́ bèèrè tọ̀lák àwọn ní kí ló ṣẹlẹ̀ kí ló dé àbúrò ọ̀ránjẹ ni wọ́n ránjẹ sílẹ̀ wọn ò súnmọ́ ni ó ní alhamdulillah bóò ni wọ́n lọ sanwó lé wọ́n láwọn náà wọ́n san kí ló wá ṣẹlẹ̀ tó fẹ́ ṣe kólò ó ní tí wọ́n ti wọlé wọn ò ní bèrè kí ní sèyàn ah mo ní àlìjànú lọ́wọ́ lẹ́yìn rẹ̀ àlìjànú lọ́wọ́ lẹ́yìn rẹ̀ kólò kólò tó tẹnu bá yẹ àlìjànú ní pèsè ní ẹnu ẹ̀rọ ọkùnrin náà tó kàn bínú alẹ́ mo máa kọ́lẹ̀ mo máa kọ́lẹ̀ kí ló ṣe ó ní mo ṣe wáyé ọlágídí ah ìyá tẹ náà lágídí ìyá mi tiẹ̀ ó náà ṣe kí ni ìyá tẹ náà lágídí bàbá jẹ náà ń ṣe faradà ni kò sóbìnrin kan tí ó darúgbó lọ́dọ̀ ọkùnrin àtúkọ́jẹ́ pàwọn méjì wọ́n sì farada fún ara wọn wọ́n kọ̀yàwó lẹ̀ oníyíṣẹ́ ó turẹ́ lómi tó ń gbọ́mọ lọ èyí náà gbọ́mọ lọ tó ń náà gbọ́mọ lọ ọmọ ibi tọ́mọ ẹ̀ wà iṣẹ́ ìbílísù ni o iṣẹ́ àwọn àlìjànú ni o àlìjànú máa ń ṣiṣẹ́ lára iṣẹ́ tààràn iṣẹ́ tààràn àwọn olùgbàgbọ́ òdodo iṣẹ́ tààràn ìmọ̀ ń jẹ bí kò rí tó dá báyìí lára ọmọ ìyá rẹ̀ bóyá wọṣọ tó dáa bóyá ọ̀rọ̀ amátò tó dáa ọkọ̀lé tó dáa àbí nǹkan koran ìṣètìláwà ó ń súnmọ́ tabarakallah gbogbo tó bá ti yàwó lẹ́nu lára ọmọ ìyá rẹ̀ má gbàgbé tabarakallah tó bá ti ṣe bẹ́ẹ̀ àjẹ̀nú máa jáde ojú tó fi wò yẹn ni wọ́n pè ní àyínú àjẹ̀nú bá àyínú ṣiṣẹ́ ọ̀nà wọn ní fi ń bá ṣiṣẹ́ tí wọ́n bá ti wù nǹkan yẹn tó ní masha Allah tabarakallah tọkàn ní wáò ha ìlérè mọ́tò ni èèyàn ló dábàá yìí bó o ṣe ń sọ yìí inú ti ń bí àwọn jínú ti ń bẹ ní kàràkàrà rẹ ipe àwọn ọmọ èèyàn àfẹ́kọ́ dá fún nígbà tí wọ́n wá sọ pé ẹ wá o ọ̀wọ́ ara ti ṣe máa ń ṣàlá tàbárakàlá yóò ṣe lọ́bẹ̀ tó tọ̀ náà bá èèyàn tí máa ka fálákì náà ṣàti kùrùsù ìdọ̀dà yóò lè di bàǹkàn yẹn jẹ́ ó lè gbé mọ́tò yẹn lọ ọmọ ìgbé padà mọ́tò yẹn lè nọ́ọ̀kì kan gbé délé mẹkáníìkì wọ́n sọ yín jẹ́ kalẹ̀ wọ́n ní rí ní ṣe wọ́n padà tàá ni ilé lè wó dẹ́kẹ̀ lè já látàrí àìnù ànábì àìnù hàk ànábì ní òdodo ní ojú o ẹ̀yìn bọ́ wọn ni yóò ṣe wò yàn tí wọ́n tọ́wọ́ wá ṣubú wọ́n yíya káàdù lẹ́sìn náà káfàrù láyé ìṣẹ̀lẹ̀ kú nàkàdé absọ́rì ìmìlẹ́mà sẹ́mi ọ̀zik ọlọ́wọ́n ọba ní ìrẹ́ Muhammad díẹ̀ lókù wọ́n fẹ́ fojú wọn làwọn mọ́lẹ̀ tán ọba máa wá ọba máa lọ nílẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn wáyà mi ìwọ tó bá ti ní nǹkan tó dáa mọ́gbàgbé láti ṣe masha Allah tabarakallah látara bẹ́ẹ̀ àjẹ́ náà òní lè bàǹkà tó bá ti gbọ́ masha Allah tabarakallah pé ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tóbi ju kálukú lọ yóò dákẹ́ <laughs> ipa ká nìyẹn ogun rẹ̀ náà ipa ká tó bá ti gbọ́ masha Allah bọ́lọ́run ṣe fẹ́ ni tabarakallah ọlọ́run tóbi ju wọ́ tó bá ti gbọ́ òun tó bẹ̀ kó dìde kò ní fò láti bàǹkà yẹn jẹ́ àwọn tó wá jẹ́ ni burú tó jẹ́ pé ẹni burúkú làwọn àwọn ọmọ ẹlẹ́rọ bú látara pé wọ́n fẹ́ zawalu ni'ma wọ́n fẹ́ kí ìdẹ̀ra tó wà lára rẹ̀ kọjá bọ́lẹ̀ àwọn lẹ́yìn èèyàn bú làwọn àwọn olójú bú làwọn yẹn òun tiẹ̀ gbogbo tọ́nà bá ti ṣe fọ́mọ́lá kejì bí ó ṣe bàjẹ́ ní ọmọ ṣe kíni ni wọ́n máa lẹ́mì tó bá ti rò èrò burúkú yẹn àlìjànnú ó ṣe kíni yóò dìde yóò lọ ba nǹkan yẹn jẹ́ àfi tó bá bá wọ tí wọ́n wò tó bá bọ́ ọ ní ẹni tí ń ka fálákà àti kíni àti nurse tó ń ka kùrìsì yìí tó ń ka bọ́kọ́rà ọlọ́run bá ọmọ kan lọ́dọ̀ Ummu Salama kọ́ anabi sọ̀rọ̀ sọ́lá anabi rí anabi ní istari kílà ha fẹ̀yìn nàbí adnazara anabi ní ọmọ yìí ẹ̀rí pé ibì kan ti yàtọ̀ nínú ojú ẹ̀ báyìí nínú páríkẹ̀ báyìí anabi ní ẹsẹ̀ lókè fún ojú àlìjànú kan ti ṣe kíní ó ti wọ̀ tó jẹ́ pé àwọn ọmọ wa àní fi wọ́n lẹ̀ gbunduku òyesu kàbí kalimati láì táàmà minkul shaitan wàhámà wà minkul àyíní láàmàtì bá a mọ́ yẹn ẹja máa kà fáwọn ọmọ wa látara bẹ́ẹ̀ ọlọ́run máa sọ wọn níbi aburú ojú tálíjànú máa ń jẹ́ kọ́ lápá àwọn bàbá tẹ́ ń wọṣẹ́ àlàkà wọn pẹ̀lú àlìjànú wọn ní sílẹ̀fà lóko yẹn ń jẹ́ sílẹ̀fà sì ń lòdọ̀ ọlọ́run sì lẹ́nìkan kan ọmọ ọdọ́ pamọ́ òde Ògbómọ̀ṣọ́ wọ́n sọ fún ọ wọ́n ní ọmọkùnrin kan tí ọ̀sẹ̀sẹ̀ júlẹ̀ tí ó fẹ́ fi ọ kí ló dé tí ọ̀padà wá fẹ́ mọ́ wọ́n sì dákọ̀ ẹ̀ àbí kò sí wọ́n dákọ̀ ẹ̀ fáìfáì bó ṣe wọlé wọn ni àkíwọ́ ah, ṣẹlẹ̀ ta ló lé ọmọ iṣẹ́ ó ní bẹ̀rẹ̀ bàbá wọn lé mi nì ẹ̀ ṣe bá wá rí ọlọ́run sì ní kú láyà àlẹ́mù man fi sọ́mà wá ti wà láàrùn ghaiba illa Allah ọlọ́run kò sẹ́nì kan ilẹ̀ ọlọ́run ní nàmọ̀lẹ́gẹ́ ìbò nìlá ọlọ́run ní sẹ́rí kọ̀kọ̀ nípa ọmọ èèyàn nípa ara yín nípa ọmọ làkejì yín ọlọ́run lèmi nìkan mọ̀mọ́ bọ́ọ̀lù ti fẹ́ yẹn ju ayẹ yẹn ó débẹ̀ àwọn dá ọkọ̀ ẹ̀sùn èjì ni Ibrahim ó ní yes <laughs> bọ́ọ̀lù ti fẹ́ yẹn ju ẹ̀ iṣẹ́ àwọn àlejò ẹ̀nú ni ọlọ́run bá ní hal ònàbí okùn mo fẹ́ tó àṣírí àwọn àfáà àti wọ́n wo yẹpẹ ni o àwọn àfáà àti wọ́n wo sẹ́ àtàwọn babaláwo tí wọ́n ń da nǹkan lẹ̀ àṣírí wọn fẹ́ túrọ̀ lẹ́yìn ọlọ́run hali unagbe okùn alamantana zalu shayafi ọlọ́run bá ní ẹjìn fún yín ní ro ẹ má jìn ó tàn yín ọlọ́run ẹjìn sọ àṣírí tí ó wà ń bẹ̀ fún yín lórí àwọn shayatin àwọn èṣù èèyàn tí lérí àwọn àwọn àlìjànú tánà zalu ala kulli afákin àwọn àlìjànú tí wọ́n máa ń sọ̀ lérí àwọn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ ìlẹ̀kùnà àsámọ̀á àwọn ni wọ́n máa ń sọ sí wọn létí pé kàfáyà ló kọ̀ yẹn pé làámọ̀ Ibrahim ló kọ̀ ẹ̀ ó mọ̀ àwọn èèyàn sì ò mọ̀ débẹ̀ jẹ̀mọ́ ẹ̀mọ́ tán pẹ̀lú mọ̀ ní àjẹnú ní jẹ̀mọ́ à nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn bá jẹ̀mọ́ ọlọ́wọ́ bá ní wa aktharuhum kadhibun ọlọ́wọ́ bá ní wa aktharuhum kadhibun ọlọ́wọ́ ní òpùrọ́ ni wọ́n wọn ọmọ tó pamọ́ àwọn àlìjànú ni wọ́n ń sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá jíngbọ́ ń sánmà àbígbà mi wọ́n bí àwọn èèyàn tó wà ní kàràkàrà rí pé àjànú wọ́n gbé ìtàbólà wà yíjẹ̀mọ́ ìtọ́ba ni wọ́n gbé afá àti gbélé ọkàn kí ló kọ ẹ̀ wọ́n bí àlìjànú ara ẹgbẹ́ wọn pé kí ló kọ yìí tọ́wà ń bẹ̀ tọ́ba sì ti di pé ó ti bí àbí ẹ̀yìn yóò sì sọ information lásán ọlọ́ba wọ́n àwọn èsù ni wọ́n ń sọ kalẹ̀ tí wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀rù pọ́pọ́ amáyẹ sí wọn ní etí ẹnìkan ò sì ní dépò kéṣù ọmọ sọ tọpa amásí létí àbí kó ti tiẹ̀ bọ̀ kan síwájú fáwọn àlìjànú yẹn lẹ́yìn náà yóò ti sọ wọ́n dọ́lọ́run yóò ti wà nàlọ́wọ́ pẹ̀lú wọn sọ́tò ṣọ̀wárá àyà 221 to two twenty-one twenty-three. tó ọfà ìsù ẹ̀yọ́ miami kọ́lọ́mọ́ta ọmọ wa o ọfà ìsù mọ́ fẹ́ kà yín tọ́kàn bá ti wọ́ lábáyé wọ́n náà mọ̀ wípé wàhálà ti dé yá ti tẹ̀sá di ọlọ́run alákọ̀ọ́kọ́ àlùwàsíwàsà èròkèrò èrèkèrò yàn yàn wèrè o yín sì máa mú yàn kó sí kànga yín máa mú yàn pokùnso yín sì máa mú yàn gbé nǹkan jẹ tó bá ti di pé èròkèrò ti dé أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس لا إله إلا الله وعده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ọmọ kan ọgọ́rùn-ún lójoojúmọ́ tó bá ń ka gbóhùn táwí yìí ọkàn rí ìròyìn yọkàn sẹ́kẹ́ni yọkàn lọ tó bá tètè mójútó ó lè ṣokùnfà kú ó lè ṣokùnfà àárẹ̀ ó lè ṣokùnfà ṣóòkì kódà ó lè ṣokùnfà kọ́pà yá ẹ̀kọ́pà bàbá ẹ̀ kọ́pà ọmọ ẹ̀ kọ́pà yàwó ẹ̀ erókèrò ọfà ni o inú ọfà ìsùn àlùkádọ̀ òun ni bínú ah má ma bínú sàábà kan lè bá anábì anábì ni má ma bínú o ẹni máa ń bínú tó bá fi ogún ọdún ṣiṣẹ́ ogún ìṣẹ́dí ló fi ṣe kí ni ló fi bá wù ẹ̀jẹ̀ tó bá ti ń bínú púpọ̀ máa sáde ọlọ́run lẹ́yìn akílù rìbá wọ́n bá jẹ owó èlé wọ́n bá ti ń jẹ owó èlé ọfà ṣetán ti mọ́ torí ọlọ́run ló wọ́n bọ̀jà ọlọ́run ló wọ́n bọ̀jà hmm. ṣetán ọ̀dájú wà tọ́lọ́run kọ ara wọn ọlọ́run tẹ̀ bá fowó èlé lẹ̀ ta'azanu bi haribi minallah wọ́n jà yín lógun gbogbo àwọn tán ń gbé owó èlé àwọn tí wọ́n ń ya owó èlé nílùú yìí ìdí ń sọ mọ̀ pé ogun ti dé already nítorí pé alájẹmọ́sùn ni wọn ò sùn mọ́ lóòótọ́ owó èlé ọfà èṣù ni mọ́ bá wọn ya wọn náà mọ́ sí gbà lọ́wọ́ èèyàn tó bá ti wọnú ara ẹ báyìí èèyàn ti ní problem o ti kú sí páńpẹ́ èṣù lẹ́yìn náà àlùmọ́ èṣù tẹ́tẹ́ ẹ̀bọ́lọ̀ sọ wípé ọtí àti tẹ́tẹ́ tẹ́ bá fílẹ̀ oyé kí náà padà ṣẹlẹ̀ àṣetáni ó padà bàǹkan jẹ́ mọ́yìnlá ọtí ọ̀fà ìsún ni o ẹni mutí oyé wèrè bẹ́tà rẹ̀ wèrè ọ bẹ́tà ẹni tí mutí wèrè mọ̀nà lè yóò délé tí wèrè bá sì rí gọ́tà yẹ kò ní kó síbẹ̀ pọ̀tọ̀ mutí lọ́yà ẹnjìníà ọ̀bọ̀lọ́kadà ó lè sùn sínú gọ́tà dàrọ̀là ọ̀fà ìsún ni tí ìbá ti mú tí ọfà ìsùn ni ilé ọtí bárakà àwọn àlìjànú ni ilé aṣẹ́wó bárakà àwọn àlìjànú ni azina tí ọba ti ń ṣe ṣìnà àbọ̀ ń wo ìhòhò obìnrin ìtìlápè bọ́sọ̀ ọfà ìsùn ti wọ́ọ́lá ara rẹ̀ oníbalẹ̀ mọ́ tó bá ti ń wo òkú lọ́kùnrin lóbìnrin tó bá ti ń wo òkú ọba ìníyàwó mẹ́rin tó bá ń wo òkú wò ara rẹ̀ oníbalẹ̀ mọ́ lẹ́yìn náà kéèyàn máa jákàn nínú àánú ọlọ́run pé ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ débi pé kò sí ń dọ́lọ́wọ́n bá aláàlẹ́ ṣe fún un mọ́ ọlọ́run lè fẹ́rí jẹun mọ́ ṣètọ́ náà sọ pé máa rò bẹ́ẹ̀ kọ́dẹ̀ máa bẹ́sẹ̀ yẹn lọ títí tó fi tì sínú náà ọlọ́run àríyá kárí ni ilé ìjọsìn òfò ní Allahu Akbar ọwọ́n ka súra ọwọ́ gùn ó sì mọ̀ pé tọ́ọ̀ bá ń dá kí níwọ̀n nìkan ẹ ṣe bẹ́ẹ̀ ọ̀nàwó torí kárí ni obìnrin lásán òun tọ́ sí rẹ̀ láàrin ta ibú yà sọ yẹn ni mo fún pẹ̀lú kó sáìsẹ̀ torí pé tí èsù fi gbàbẹ̀ wọlé ni pé iṣẹ́ eré tó bá ṣe tó bá ti jẹ́ kárí ni wọ́n nílé kíni wọ́n ní kọ sílẹ̀ ẹ wo ògùn tó ti bọ́pọ̀lọpọ̀ nípa ti ṣètọ́ lẹ́yìn náà kéèyàn ọmọ tó pín padà túbá ọfà ṣètọ́ tahrish kákan ní iṣu kékeré kan láàrin àwọn ọmọ yẹsì kọ́dẹ̀ díẹ̀ náà tó kọ́dẹ̀ dípé ìní kí má ìní bá sọ̀rọ̀ má ìní sálámà sí má wọ́n káfẹ́ oníkẹsẹ̀ káfẹ́ láàkìlá òṣèlú máa ìní sálámà sí tahrish alijahal àyìnbaka níbi àwọn bá dáwà tí wà dé àwọn ekéwù wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe kéwù sí bẹ́ẹ̀ náà ni yóò fi yàpọ̀ lọ́nà wọ́n ní ẹ̀sìn tàwọn àti dáwà tàwọn ni pé dáwà má kéwù tẹ́yìn bá ti jálẹ̀ ìmọ̀kan ó ti bọ́ sọ́wọ́ èṣù kò yàtọ̀ láàrin bídí àti súnà kò yàtọ̀ láàrin igbó àtòjú ọ̀nà yọkàn wọn ṣiṣẹ́ dànù ni lẹ́yìn náà ìgbéraga wọ́n sọ fún ti onímọ̀ òṣèṣe nìyẹn ẹnìkan kò jẹ́ lójúmọ́ kò lálẹ́ fi sùn kò lẹ́ni tí ó lè bá wí kò sẹ́ni nǹkan tó lè bá mọ̀ràn àwọn ọmọ ya <laughs> ọfà ìṣú ti mú ọ lẹ́yìn náà òun náà ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù náà àmọ́ kí ni jìn ibo làwọn àjẹ̀nú máa ń gbé wọ́n ní máa ń gbé ara wa ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ lára wa tápẹ̀ ní kọ̀rin àwọn àjẹ̀nú máa ń gbé bẹ́ẹ̀ tó bá ti ń ṣe ìbáàdà kò ní pọ̀ láṣẹ bú tó bá ti ń ṣe lọ́hun yóò máa pọ̀ láṣẹ burúkú yóò máa lágbára lérí rẹ tó bá ti ń ṣe lọ́hun àmọ́ tó bá ti ń sin ọlọ́hun yóò máa dọ̀lẹ nínú Ramadan ẹ̀dá kùn sí èso máa ń tì wá nítorí pé àwọn sílọ́ọ̀ lọ́sàn-án sílọ́ọ̀ lọ́rùn tí wọ́n mọ̀dá àbátan kọ́ kílódé àti ṣe ibú torí pé àṣìbádà mọ́ ìbádà ni mo jẹ́ kan wíìkì tí wọ́n bá wá di pé wọ́n fẹ́ lágbára lérí rẹ̀ tó bá ti kára bàbádà wọ́n padà sí kíni wọ́n padà lẹ̀ wọ́n nílé tí ó bí aburú ànábì ní àwọn ilé ìgbọ̀nsẹ̀ yín àwọn ibi ti ń ṣe ìgbọ̀nsẹ̀ inna hadhihi alkhushusha muhtadara ànábì ní sẹ́rí ilé ìgbọ̀nsẹ̀ yín yẹn muhtadara Hm? ibi táwọn àlejò ló máa ń gbé ni tí wọ́n máa hà dọ́ra síbẹ̀ tó bá ti fẹ́ wọlé dákun ọmọ ìyá mi bísímìlá kọ́ọ̀dẹ̀ gbẹ́sẹ̀ òṣèlè kó sí kíni kó gbé wọlé bísímìlá Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khabath khubuthi ni àwọn akọ àlìjẹ̀nú al-khabaith ni àwọn abo àlìjẹ̀nú káwọn bá kọlu ọ ọmọ wa lálàá lóru ọmọ lónìí ọkọ òru ìyàwó òru gbogbo ẹ̀ lọ́wà àwọn àjẹ̀nú burúkú yẹn ni lẹ́yìn náà àwọn ọba ti dé agidugbo tó fẹ́ yàgbẹ́ dákun ọmọ ìyá mi kó tó yàgbẹ́ ibi agidugbo yẹ àwọn olùgbé kálímà ti láì pàmà bẹ́ńṣáàdì makọ́lọ́kà mẹ́ta báràkì wọn nìyẹn o desert báràkì wọn ibi tí wọ́n máa gbé nìyẹn àwọn ilé tí wọ́n lò ilé tó kàn wà ń bẹ̀ for donkey years tí ẹ̀sẹ̀ nìkan ti ṣe kíní tí ń gbé bẹ̀ ilé àwọn àlìjẹ̀nu ni kó tó wọ bẹ̀ kó sáájú ọlọ́wọ́n bá wa lẹ́yìn náà àwọn òkè àwọn òkè ẹ wá lókè tó lè sọdẹ ibi wọ́n dalẹ̀ sí tọ́wọ́ ti fẹ́ dalẹ̀ ńbẹ̀ a'udhu billahi minash shaitanir rajim a'udhu bi kalimatillahi taama torí àwọn àjànú máa ń jẹgun egun inú àwọn oúnjẹ wọn náà légun àjànú máa ń jẹun o ànábì ni ẹ má máa fegun nòdí oúnjẹ àwọn ọmọ ìyá ayé àdìjẹ̀nu ni o níbo ni wọ́n máa ń dégun sí ilé ilẹ̀ wọ́n máa jẹ́ tí ò ní mà tọ́ba débẹ̀ ẹ ya sí kíní èmi ó ti dájà fún lọ́dún ọ̀dọ́ ni tí ó fún ọ̀dọ́ ni tí wọ́n tà fún irọ́ jìbìtì ó lè gbájú ẹ̀ àwọn ìjànú wọn bá nǹkan jẹ́ ń bẹ̀ gan àwọn tí wọ́n ní nǹkan mọ́lẹ̀ ńkọ́ wọ́n ti wọ́n nǹkan sílẹ̀ kó tó kọjá wọ́n ti wá rí nǹkan mọ́lẹ̀ lóru ìjọ sunday láàárọ̀ sunday àfa àmọ́kọ lọ́wọ́ oyè alájà gbé bólú bàjẹ́ lọ́wọ́ kí ni wọ́n fẹ́ rí ìjọba wọ́n fẹ́ fi àlìjànú sọ́sọ́ọ̀bù yẹn àfikọ́jẹ́ pé wọ́n fẹ́ fi àlìjànú pé kọ́ bá wọn pèrò tí wọ́n pè ní afẹ́rò

wọn ò ní dìde jọ àlìkèyàmà àbí ká dìde bí wèrè bí ẹni tí àlìjànú kọlù tálìjànú kọlù ṣèitán minal masayamus tọkọlù aijunan wọ́n dìde gí bí wèrè ajẹ́pọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè táà rí ilé ayé yẹn náà kí lọ́kọlù wọ́n jẹ́ wá kọ̀nfàmù wèrè ní wọ́n mú agbẹ́dà ọ̀rọ̀ wọ́n ka fátà délẹ̀ wọ́n ka kùrùsù délẹ̀ báyìí wọ́n ka ìgbẹ̀yìn bákọ́lá báyìí ní ọba náà ro a aṣọ mi kọ́ kí ló dé tí ara mi rí báyìí àmọ́ fẹ́ wẹ̀ o èyí ti rún o kò sì rí tẹ́lẹ̀ láti bí oṣù mẹ́jọ nígbà wọn karùkẹ́ ìrajà nínú ẹ̀fọ́ yọ wọ́n bá tiẹ̀ lọ ọwọ́ alẹ́ kò sí mẹ́sàn-án jẹ àjẹnú máa kọlù yàn kọlù sọ wà ń bẹ̀ òtùmánù ọmọ aṣí ó lè bá anábíwá muhammad sallam ó ní ìrún mi àjẹnú kan dí mi lọ́wọ́ yín kà máa kírun ní máa kàkàkùkà anábì ní àdáka shaitan yukọlù lọ́wọ́ khilzib anábì ní khilzib lórúkọ àjẹnú yẹ ọ̀daràn kan ní fáyìí tá àfẹ́sítàhù tó fẹ́ẹ́dá àṣẹ́sìtà òun tọ́ba ti fíìlì rẹ̀ adékun yìí wọ ara fẹ́ta awùwẹ̀ bìbí láì wọ́n sá gbẹnu rẹ̀ sá kó báyìí kọ́ sí àwùzùbìlà àwùzùbìlà tọ́ba ń rògbò lérí ọ̀run tọ́ba ṣe ni ó kọ́mọ́ bá jẹ́ pé ọkàn kírun wọn ní kọ́lẹ̀ àwọn jẹ̀nu tún bá wa débi pé àmà kírun wọn ní kọ́lẹ̀ fún wa wọ́n sì ń tẹ̀lé wa káàkiri ọlọ́ni náà ṣe tọ́ra lákọ̀ọ́ àdúrú fọ̀tẹ́kẹ̀lúrú àdúrà tọ́wọ́ fẹ́ jáde nínú ilé ẹ̀rọ màyà mi tọ́wọ́ bá fi ọlọ́run bá sọ́ra níbi àlìjànú ó sì ṣe ń takò tó darí ni àbí kò ní bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah sọ wọ́n láwọn jẹ̀nú ọmọ bìlà fún ọ àwọn ọ̀daràn pé eléyìí o wọn ti kàǹkan kan láàárọ̀ yìí o ẹ bìlà fún o bẹ́ẹ̀ni àlìjànú kan sọ fún kejì ẹ̀ pé tẹ́lẹ̀ bá kọlu eléyìí ẹ jóná o eléyìí wọn láwọn ti sọ o ti sọ kankan kó tó jáde lé o kí lọ́sọ̀ jẹ̀má bismillah tàwàkálìtù tàbálọ́kadà lọ́wọ́ bísmìlá tàwàkálìtù alẹ́lá wàlá hawla wàlá quwwata illa billah eré tó ń sáré àjẹ̀nú ní tí ó àlìjẹ̀nú ni àlìájẹ̀lẹ́tú nínú ṣètọ́n anábì ní ìkájú ìkájú ìkájú dẹ̀mọ̀ kájú rẹ̀ fíì fíì fíì anábì ní àjẹ̀nú ni ṣètọ́n ni ọfẹ́ owó tó pa sílé tọ́jú tó fẹ́ fi kọ́lé ọfẹ́ bọ́ kó bá àwọn dókítọ̀ àwọn nọ́ọ̀sì ọgbà àwọn ológun ọgbà tó wà ká pé lẹ́yìn oṣù mẹ́ta kò ní sí kankan lọ́wọ́ rẹ mọ́ látara accident torí bàjẹ́ ní sí ń pláàni báyìí oṣù bàjẹ́ ní pláàni ọ̀run tábàtọ́ wa wọlé padà ńkọ́ ká tó dé àjànú tí wọ́n kópa inú ilé wa anabi yẹn ní bisimilá wàlájínà wà bisimilá kọ̀rọ̀jínà wà alọ́lá rọ̀bìnà tọ̀kàlìnà anabi tábà ti wù tán àwọn àjànú wọ́n fún jáde wọ́n fún jáde inú ilé wọ́n tún padà bọ̀ nígbà tó wọlé tó fẹ́ wọ tó lè bìsọ̀ mọ̀ pé ọyọ́kọ̀ dákẹ́ ni kọ́mọ́sọ̀ kankan ẹ̀hẹ̀ ànábì ní tún sọ ọ́ oh, wọ́n ti tún dé o. àṣetáni ń lé wákà ní kọ́lọ́ mọ́ṣáláṣí wọn bí aburú rẹ̀ tó kí láàmà wákà àwọn ìṣọ́ wọ́n ní tá a bá gba oògùn àlìjànú kò lọ́wọ́ yàn ipe mọ́sùn kan mára má má dé nǹkan má di má mọ́sùn gbẹ́rẹ́ má mọ́sẹ̀ bọ́ má ọyẹ ká fún ní tí ọmọ ṣe kíní ní tí ọmọ ṣe ní tí wọ́n ń pè ní pé èèyàn ń gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ àlìjànú òun ni kò lè ní ìmánì sọ́lọ́hun gbogbo ẹbọ tó wà lé rẹ àti ògùn tó wà lé rẹ rè dànù tọ́wọ́ ti dànù ìpẹ́ ìṣòro ní kọ́mọ ọlọ́run iná wulẹ̀ ìfẹ́láwù sùlùtọ́nù alẹ́lẹ́dínà àmànú ọlọ́run gbogbo àwọn tó bá ti ní ìmánì kò ní ṣe agbára èṣù agbára èṣù ní káwọn mọ́ agbára àlìjẹ̀nù ní káwọn wàhálà rọ́bìnrin yatawakkalu àwọn tó ń gbára lọ́lọ́run ọlọ́run ní agbára àlìjẹ̀nù ní káwọn àlìyímọ̀nù wàtàwọ́kùlù alàlá ló lè mú dání àkọ́kọ́ nìyẹn náà ni nítorí pé ọ̀gbọ́ lọ́wọ́ bá aláàtọ̀ ń pè ọ̀gbàgbọ́ òtún sí nǹkan míì ẹlẹ́ẹ̀kejì kẹsàn tó lókèrè ńlá òun ní jẹ́nu rẹ̀ ó dúró ọmọ ìyá àfáàníọ́ ní àfáàníọ́ ṣéhùn ní imam abúwàsí tó ọba fẹ́ra rẹ̀ lẹ̀ àwọn èso ọba tẹ̀jẹ́ òun ní jẹ́nu rẹ̀ ó dúró wọ́n mọ́ yáṣọ àìsíkiri rahman ọlọ́run ní ẹni tó bá ti lè pa síkiri tì nìkọ́ yìí lọ́wọ́ ṣètọ́nà fọwọ́ lọ́wọ́ kọrin àwọn adé èso sí èso ọmọdàlá kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ́ẹ̀ nínú àwọn kan dáàmà wí dáàfin ní dákẹ́ suratul baqara iqra'u suratul baqara fa inna akhadhaha baraka wa tarkaha asra wa la tastati'u al-batala anabi ní ẹmaka baqara orí ọmọ wáyé káàkiri lẹ́yìn náà ẹmọ sàbábà tẹ́ ẹmaka baqara lẹ́yìn lẹ́yìn náà gbogbo ilé tó bá ti ka baqara àwọn àlìjànú tí wọ́n rán nípa àṣàṣì wọn ní wọ́bẹ̀ anabi fa inna shaytana yanfiru min al-bayti alladhi ayẹyẹ jaka gbogbo wọn pátá àwọn àgbà ni wọ́n ń tì wọ́n lẹ́yìn àwọn ni wọ́n darí wọn síbi tó bá wù wọ́n ìgbà ẹ̀wọ́ bí ẹ̀ má wọ bí ẹgbẹ́ tó ní ìwọ̀sùn tí ẹ ibi tá lọ ni ẹ̀yọ́ máa yá mi tó bá sáde ọlọ́run wọ́n máa gbáwájú ilé ẹ̀kọ́já òun ní yabẹ̀ ìdámaka la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir mo fẹ́ dọ̀bù mo tọ́ depressed ogun rẹ̀ nu àjẹnú ti gba ọpọlọ rẹ ọ̀wà mọ tó ń ṣe mọ́ ẹ̀mí kan nípa rẹ ọ̀kan ní gbé nǹkan jẹ ọ̀kan ní lọ́lẹ̀ bákan tó bá ti gẹ́ta rẹ mọ́ kí lọ́mọ tẹnu mọ́ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn-ún citadel of believer ẹlẹ́wẹ̀lẹ́wẹ̀rẹ́ àwòyẹ àwọn tá a ti ní káfà àwọn tí ọba ní bóyá twenty seven ọkà aláàárọ̀ ọkà rọ̀lẹ́ lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrè tó bá ti kírun kọ̀ọ̀kan tán ọmọ kan kùrùsíyù kan kúlọ̀láwù kan fọlákì kan nọ́ọ̀sì kan lẹ́yìn náà ọmọ ní bísímìlá gbogbo tó wá ti fẹ́ sí bísímìlá bísímìlá bísímìlá bísímìlá ọ̀fẹ́ mu kan bísímìlá ọ̀fẹ́ gòkè bísímìlá ọ̀fẹ́ jẹun bísímìlá bísímìlá bísímìlá bísímìlá nìkan ọ̀tá gbogbo àjẹnú lẹ́yìn. wọ́n mọ̀ sọ́kọ̀ ní wọ́n fẹ́ yíwára wọn ni pé ẹ́ eh, tọ́lá àdébí ní bísímìlá ìlẹ́sì láyé dúró mọ́símì ìṣe fẹlẹ́ ọ́d wọlé fi sẹ́mà àwọn sẹ́mi wọlé àlẹ́ àdébí ní ẹni bísímìlá aláwọ̀ nù tẹ dárúkọ pé bísímìlá kò sí kankan tó wọn sọ́mà tilẹ̀ tó ní ilà àmọ́ tí ló fi sùn mẹ́ta péré lọ́kà bisimilahi lẹ́dí láàyè dúró másìmí iṣẹ́ fẹ̀lẹ̀ àdúwọ̀lá àti sọ̀wọ̀ sẹ́mìnà àlè lẹ́yìn náà ọ̀ jìnà sí gbogbo kàbá ìrí ẹsẹ̀ tọ́ ọba ti ń gbàdìbá tó ń ṣe ṣìnà tó ń ta tẹ́tẹ́ tó ń gbomi lójú òbí ẹ tọ́ ọkọ̀ ẹlẹ́mà tọ́ gbọ́dọ̀ sọ́kọ̀ ẹlẹ́nu má èso ọmọ tẹ̀lé ọ gbogbo àwọn iṣẹ́ bú tí ọ̀dá yẹn ó jìnà sí tọ́wọ́ ti jìnà sí èso nílágbára ní eré rẹ̀ níparí òun náà ni pé ọmọ rìn pẹ̀lú àwọn jama alùsùnà kí ni mo pè jama alùsùnà òye sẹgbẹ́ kan tá a dálẹ̀ déyìn máa gba fọ́ọ̀mù kó tó wọ bẹ́ẹ̀ o tó bá ti ṣe tẹ́kọ̀ọ́ fẹ́ máa ṣe súnà òun náà ti dára wa nánu kọ́dà alimọ́mọlé rẹ̀ tá a bá kàn rí àlewá wò alùsùnà náà ni jama tí ànábì fi lẹ̀ tí gbogbo mùsùlùmí sì gbọdọ̀ jẹ́ alùsùnà kìí ṣe bọ́bá wù mí mo lè jọ yìí bá sì lè máa bá tèmi náà lọ alùsùn náà ni àwọn tí wọ́n dúró lórí ìsìláàmù tánà ṣe kí ni tánà fi fi sílẹ̀ gbogbo àná kọlọmọsà sí wa ní alùsùn náà kọlọmọsà wa ní alùlùbídíà ìdárapọ̀ mọ́ àwọn ẹni eré èso ní kápá rẹ̀ torí tó bá ti fẹ́ fọwọ́ mú ọ tó fẹ́ fà ọ́ báyìí àwọn yòókù rẹ̀ máa fà ọ́ yókù àfà ẹ̀ ti ń gbọ́ mísíkì o fóònù fóònù rìn jìnlẹ̀ kan mo pé ìgbọ̀ wà láàrin àwọn tó gbẹ sákèsí ẹ̀rọ tó náà amúnú kó lọ́wọ́ kúnnú máa ọmọ ìyá mọ́ ìfi jàmá lẹ́ o tọba ikú láàrin alùsùn náà tó lè dáṣe fẹ́yìn nàmọ́ yàkó lò ibú alìgádẹ́bà alìkọ́síà ẹni bá ń dárìn àfitánú odidi mú o wọ́n fi wé kìnìún tó wà láàrin yagidúgbó tí ń wo àwọn àgùntàn tí ń lọ ẹ̀rú wa ń bà wọ́n dà yí pé hẹ́ tó ń bá bọ́ sáàrin àwọn eléyìí tí wọ́n ní jẹun kìnìún yẹn ẹ̀rọ màá bá wá dúró ṣètọ́ ni wọ́n fi wé o wọ́n wá ní sẹ́rí ẹranko tó wọ̀n báwọn yókùnrin tó ń dárí bọ̀ tí ń dárí bọ̀ yọkàn rárá mú yẹn mẹ́gbẹ́ kan yọ jẹ́ yóò fi lánu ìdílé sì ti fẹ́ lómi lánu níbo ti kú lára àwọn jàmáà wọ́n sì gbéraga innamal mu'minuna ikhwa ọmọ yẹn sì ni wá ọbẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni wọn bá tí mo wí ọlọ́jọ́ sàǹfààní fèmí tí mo wí kọ́lọ́jọ́ sàǹfààní fáwọn àtàgbọ́ ọbẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sàsẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́fà burúkú wa ẹ gbogbo ẹ̀yin ṣayatini jíni bẹ́ẹ̀ wà lù yìí aláwọ̀ ẹ̀ ní nílàpá lẹ́gẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wa gbẹ̀yìn tó jẹ́ àwọn ṣayatini tó jẹ́ ṣayatini dáadáa aláwọ̀ bá kọ́ bàtà lẹ́kùn imani tìyín náà subhanaka allahumma wa bihamdika ayé àwọn tó jẹ́ àlìjẹ̀nú dáadáa wọ́n fẹ́ sọ gbogbo àwọn tó jẹ́ àlìjẹ̀nú dáadáa kọ́lọ̀mọ̀ bá aláàkọ́ bàtà lẹ́kùn imani wọn àwọn ṣayatini jíni kọ́lọ̀mọ̀ jùmọ̀ lápá nínú ìṣẹ́mi ẹni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي